يصلي لكم آمالكم ويغفر لكم ذنوبكم وما يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن أحسن الكلام كلام الله وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مودساتها وكل مودسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba ètò ṣe pé òun ni ó ní ọpẹ́ oore tó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ó ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí má ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa abẹ́lọ́hún kọ́lọ́hún kó pa wá ní mùsùlùmí abẹ́lọ́hún kọ́lọ́hún kó gbé wa ìdí ní mùsùlùmí abẹ́lọ́hún kọ́lọ́hún kó ṣe wálé ní àlìjánná pẹ̀lú sábàbí Islam. Àmín. lẹ́yìn náà adúpẹ́ ìfọ̀kànbalẹ̀ èyí tí ń bẹ ní agbègbè yìí kí ọlọ́run ọba kó sàníkún fọkànbalẹ̀ sí agbègbè wa yìí. gbogbo àwọn ààyè tí ò sí ìfọkànbalẹ̀ àbẹ̀lọ́ kọlọ́n kó bá fi ìfọkànbalẹ̀ síbẹ̀. àmín. lẹ́yìn náà adúpẹ́ àlàáfíà ara tọ́lọ́run ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa kọlọ́run má gba àlàáfíà ara ẹnìkọ̀ọ̀kan wa. àmín. àlékún àlàáfíà kọlọ́n kó bá ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa. Àmín. àwọn tí ò lálàáfíà ọlọmọṣẹ bá fún wọn ní àlàáfíà. Àmín. àwa bẹ̀lẹ́ wọn fún bara wa sọ̀rọ̀ títí ìrọ̀lẹ́ yìí kí ọlọ́run bá kó fún èmi tí màá bá wa sọ kó tọ́ mi sọ́nà ẹ̀yin náà tí ẹ máa gbọ́ kọ́lọ́n kó fún yín ní àgbọ́yé ọ̀rọ̀ náà àmín náà kọ́lọ́n jẹ́ ọjọ́ wúlò fún èmi àti ẹ̀yin kọ́lọ́n jẹ́ àjọ rẹ̀ sànọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú sábàbí rẹ̀. لا حول ولا قوة إلا بالله العلي العظيم ní àná tẹ̀síìrì wa ó wáyé láti orí àyà twenty six òun náà ni àti bẹ̀rẹ̀ tẹ̀síìrì ní àná wọ́n kà fún wa débi tí a lè bá tẹ̀síìrì tànà dé ó di pé a máa bá tẹ̀síìrì tòní lọ na bisimilah. أعوذ بالله من الشيطان الرجيم قد مكر الذين من قبلهم ọlọ́run ọba tí ọlọ́run ga ó sọ fún wa kí àwọn kèfèrí maka ò tó dé wọ́n jẹ́ ẹni tó ti dá ète ọgbọ́n gbogbo ète àtọgbọ́n tí wọ́n dá òun ni láti bà ẹ̀sìn jẹ́ ṣùgbọ́n ọlọ́run ọba ò jẹ́ kí gbogbo rẹ̀ wúlò fún kankan ọlọ́run ni wọ́n dá ọgbọ́n àwọn tó ti ṣáájú àwọn kèfèrí maka فأتى الله فأتى الله بنيانهم من القواعد ọlọ́run ọba wa wá síbi gbogbo ilé tí wọ́n mọ kalẹ̀ tó jẹ́ lé àbòsí ilé tí wọ́n fẹ́ fi bẹ̀sìn ọlọ́run ọba jẹ́ ọlọ́run ọba wa wo ilé náà ọ wá síbẹ̀ mílíọ̀nù kan wá ìd gbogbo pílà tí wọ́n fi mọ ilé náà ọlọ́run ọba ní kí gbogbo rẹ̀ wó. fàkọ́rọ̀ aláìhímù sákòfù mi ń fáwọ́kìhìm. tí wọ́n ti wá mọ náà ọwọ́ ajalé wọn lórí látòrí òkè wọn ọwọ́ awo pa wọn mọ́lẹ̀ gbogbo ète wọn ọwọ́ adàlẹ̀ wọn lórí yìí. وأتاهم العذاب من حيث لا يشعرون. ìyà ọlọ́run ọba wa dé wá bá wọn nígbà tó jẹ́ pé àwọn gan ò lérò ọ̀nà tí wọn ò lérò pé ìyà ọlọ́run ọba ti lè gbà wá bá wọn ìyà ọlọ́run ọba wa bá wọn láti bẹ̀rẹ̀. ثم يوم القيامة يخزيهم. ọlọ́run ní lẹ́yìn tọ́ba wa dijọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama yòkùzí im ọlọ́run ọba ó tún wá dójú tì wọ́n jọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama. wáyà kúlù àyínà ṣòrọ̀ká ìyá làbínà kan tó ń tuṣà kúnà fìhìm. ọlọ́run ọba wa sọ fún wa wípé àwọn ò sa yín dà ọlọ́run ọba sọ fún wa wípé àwọn òòṣà yín dà àwọn nǹkan tẹ́ ń rò pọ̀ mọ́ ọlọ́run ọba dà àwọn nǹkan tó ṣe wípé ẹ̀ ń takòtò ọlọ́run àtòjíṣẹ́ àti ìwé ọlọ́run pẹ̀lú sábàbí wọn àwọn dà. قال الذين أوتوا قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ó wá sọ fún wa wípé àwọn tí wọ́n nímọ̀ tí wọ́n jẹ́ olódodo láyé tí wọ́n ní ìmọ̀ tí wọ́n jẹ́ olódodo láyé àwọn wàá máa sọ fún wọn tó bá dijọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmá gbólóhùn tí wọ́n máa sọ fún wa ni wípé. innal khizya al-yawma was-su'a 'ala al-kafirin. wọ́n máa sọ fún wa wípé ojú tì ọjọ́ òní àti ìyà àti gbogbo ìbànújẹ́ àti gbogbo ònira ọjọ́ òní alàlè kàfìrí orí àwọn kèfèrí orí gbogbo rẹ̀ ó máa bá ní ó máa dé sí. Si الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم àwọn tó ṣe pé ńgbà tí wọ́n fẹ́ kú lórílẹ̀ ayé àwọn màláìka gbẹ̀mí wọn zọ́ọ̀lìmí àǹfùsìn ìgbà tí wọ́n wá gbẹ̀mí wọn wọ́n jẹ́ olùṣẹbọsọ́lọ́hún àbí wọ́n jẹ́ olùyapọ̀ ọlọ́hún ni pé wọ́n ṣàbòsí ẹ̀mí ara wọn nígbà tí wọ́n wá gbẹ̀mí wọn náà. فألقوا السلم ما كنا نعمل من سوء. ọlọ́run ní àwọn tí wọ́n já wọn kèfèrí yìí fa'alikọ́hùn sálámà àwọn kèfèrí níjọ́ gbẹ̀dẹ̀ àlìkìámà wọ́n wàá ju ìjuwọ́júṣe wọn wọ́n jù síwájú ọlọ́run pé ìwọ ọlọ́run àsọ̀rẹ́ńdà àlágbára kankan ó tún wá bẹ̀rẹ̀ ẹ̀rọ ńláńlá ọlọ́run ni wọ́n máa sọ pé màá màá wọ́n ní àwọn ọmọ bẹ láyé nígbà tá ń bẹ láyé lẹ́yìn tí ń kankan wọ́n làwọn kankan wọn láyé. bala inna ọlọ́run ni ìrọ̀lẹ́ pa ẹ̀ ẹ lọ mọ̀ pé ọlọ́run ọba ọba tó mọ àwọn nǹkan tẹ̀ ń ṣe ń ṣe nígbà tẹ̀ ń bẹ láyé. fàdẹ̀kùlù abẹ́wà bàjáhánàmà kọ́lìdì nàfíhà. ọlọ́run ní ẹ máa ẹ ń tàwọ ẹnu ọ̀nà torí pé wọ́n wọlé kanlẹ̀ tán yányán ni gbogbo ilẹ̀kùn méjèèje náà ọlọ́run ẹ wọ́n ẹ ń tàwọnú ilẹ̀kùn náà já ànàmà kọ́ọ̀dídìínà fi hàn. ọlọ́run ni ẹ máa bẹ gbére nínú iná ìṣòkè wọn ó dé ilẹ̀kùn yẹn pamọ́ yín bẹ́ẹ̀ ni sọ ọlọ́run ni wọ́n máa wà bẹ́ẹ̀. fọlábí sàmàsùn wàlímùtàkà bèrè. ọlọ́run ni iná ààyè tó burú ni fún àwọn tí wọ́n bá jẹ́ olùṣègídìmọ̀ káìsọ̀ وقيل للذين اتقوا ماذا أنزل ربكم ọlọ́run irú gbólóhùn tí wọ́n béè lọ́wọ́ àwọn kèfèrí irú ẹ̀ náà ni wọ́n àwọn tí àwọn wá sòdodo wọ́n gbà pé ìdẹ̀kùn ọlọ́run lọ́lọ́run sọ̀kalẹ̀ fáwọn wọ́n gbà wípé ìtọ́ ẹ̀ka wọn ọ̀tẹ̀lé ni sọ látara bẹ́ẹ̀ wọ́n á bèè lọ́wọ́ àwọn olùgbàgbọ́ àwọn tó ń bẹ̀rù ọlọ́run wọ́n bèè lọ́wọ́ wọn. àdá anzala rabbukum. wọ́n ní kí lọ́lọ́run ọba yín sọ̀kalẹ̀ fún yín. qalu khayra. àwọn sọ wípé dáadáa yé dáadáa lìkìyàmà òun lọ́lọ́run ọba sọ̀kalẹ̀ fáwọn. للذين أحسنوا في هذه الدنيا حسنة. gbogbo ẹni tó bá ṣe ìjọsìn ẹ̀ dáadáa tó tẹ̀ ṣe ìwà rẹ̀ dáadáa láyé ń bì yóò lọ rí asana gbogbo dáadáa alikiyama tó gbé àlìjẹ́nà lọ ga jù yóò lọ jẹ́ tiẹ̀. wàlá darul akhirati khayr. ọlọ́run ní ilé téèyàn máa dé sí lálìkíyàmá tí ń ṣe lé àlìjẹ́nà olólóore jù torí pé ìdẹ̀kùn rẹ̀ ọ yàtọ̀ sí dẹ̀kùn ilé ayé tán yányán gẹ́gẹ́ bá ti sọ fún wa lọ́nà. wàlá ni'ma darul muttaqin. ọlọ́run ni ilé àwọn olùbẹ̀rù ọlọ́run ti ń jẹ́ àlìjánná ọlọ́run ni ó mà ti dá pọ̀ o. jannatu adini. ìdá bá tẹ̀síìrì dé lánàá nìyẹn. so wọ́n ka tẹ̀síìrì tòní náà fún wa abẹ́rẹ́ láti ibi tí wọ́n ti fẹ́ kà fún wa yìí wọ́n ka díẹ̀ fún wa olùgbàwọ̀n sí tẹ̀síìrì tòní lọ. أعوذ بالله من الشيطان الرجيم جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين الذين تتوفاهم الملائكة طيبين طيبين يقولون سلام عليكم ادخلوا ادخلوا الجنة بما كنتم تعملون هل ينظرون إلا أن تهتيهم الملائكة أو يأتي أمر ربك كذلك فعل الذين من قبلهم وما ظلمهم الله ولكن كانوا أنفسهم يظلمون فأصابهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa ní sọ́tún nahali Quran sixteen ayah thirty one ọlọ́run ọba ń ṣàlàyé ìṣesí èyí tí ń bẹ lára àwọn tó jẹ́ mùsùlùmí tó yàtọ̀ sí ìṣesí èyí tí ó máa ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n jẹ́ kèfèrí ọlọ́run ṣàlàyé nípa àlìjánná tí àwọn tó jẹ́ mùsùlùmí ó wọnú ẹ̀ ọlọ́run pè ní dáàrù alákọ̀ọ́kọ́ ọlọ́run pè ní dáàrù lẹ̀ ákírọ̀ ilé àlìkìyàmọ̀ ara ó ni lára àlìjánà tó ní kí ọ dàárù lè mọ̀tẹ́kì ilé àwọn olùbẹ̀rù ọlọ́run òun náà tún ní ọkọ àlìjánà ṣùgbọ́n kó lè bá wa yé wa dáadáa ń jẹ́ lè nínú àyà tààtì nù sọ́tún nàálẹ̀ ọlọ́run á bẹ̀rẹ̀ níbi àyà tààtì wán ó wá dárúkọ rẹ̀ fún wa ó wá bó ti rí fún wa. نعم جنات عدن يدخلونها ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ní ilé yìí òun ni àwọn àlìjánná àdìní adini ibẹ̀ ní ìkọ́ọ́mọ̀ ló bá túmọ̀ sí adana bimana àkọ́ọ́mọ̀ àwa àlìjánná tó jẹ́ wípé a máa gbé bẹ̀ lọ ni òun ni ilé tó ń jẹ́ dárul mùtẹ́kì ìyá jannatu adini òun náà ni àlìjánná tó jẹ́ pé ẹ̀ ń bá ti wọbẹ̀ òní jáde mọ́ ìṣesí ìtàlìjánná nìyẹn ẹ bá ti wọnú ẹ̀ kò ní í jáde mọ́ ṣùgbọ́n nínú iná àwọn kan wọ ọbẹ̀ wọ́n padà jáde ṣùgbọ́n àlìjàn náà èèyàn ò lè wọ ọbẹ̀ kó tún jáde mọ́ torí ẹ̀ kí bálìjàn náà kan ní jẹ́ jannatu adini àlìjàn náà kankan ló ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo àlìjàn náà ní jẹ́ jannatu kíni adini èyí ló rí pé jámù ni wọ́n mú wá Darul Muttaqin onídàáni wọ́n mú wá bẹ́ẹ̀ wọ́n pè ní jannatu adini ìyẹn ni pé àlìjánà tá a máa gbé bẹ̀ lọ tá a ní jáde kúrònú bẹ̀ mọ́ láéláé òun náà ni àlìjánà ti ń jẹ́ Darul Muttaqin ọlọ́run ní yẹ̀dìkúlù náà òun ni àwọn tí wọ́n jẹ́ àwọn tá a fún ní mímọ́ àti gbogbo àwọn tó bá tẹ̀lé tọ́lọ́run ọba òun ni wọ́n wọ̀nú ẹ̀ yẹ́dìkùlù náà ọlọ́run ni wọ́n máa wọnú ẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rọrùn òní ò fi máa wọ bẹ̀ kódà bíi ti àwọn ti ná tipátipá òní wọ ẹnu bẹ̀ wọ́n wọnú bẹ̀ so látara bẹ́ẹ̀ ọlọ́run á tún sọ fún wa nípa nǹkan tí ń bẹ́ẹ̀ ní àlìjánná yìí. tàjẹ̀rí mi ta ti àlànà ha. ọlọ́run bá nínú àlìjánná yìí tẹ́ ẹ bá lọ wó bẹ́ẹ̀ tẹ̀jìrì mìta àti àníhàr àwọn odò wọ́n ń sàn nínú abẹ́ àlìjẹ́nà yìí àwọn àfáà wa jẹ́ kó yé wa yí pé oríṣiríṣi odò níbẹ̀ nínú àlìjẹ́nà tọ́lọ́wọ́n bá ní kọ́ máa sàn lábẹ́ kíní ẹnì kọ̀ọ̀kan wa lábẹ́ ilé tẹ́nì wa bá wà ibẹ̀ lómi yẹn ó ti máa sàn yọ́ọ́ máa sàn bẹ́ẹ̀ ṣùgbọ́n. mẹ́rin kan ń bẹ tọ́lọ́run ọba dárúkọ wípé àwọn èèyàn ó máa sàn yàtọ̀ sáwọn odò tó kù ọlọ́run dẹ̀ dárúkọ wọn nínú súrátù Muhammad lọ́lọ́run ti dárúkọ rẹ̀ láyà fifteen ọlọ́run ọba dárúkọ àwọn odò yìí àwọn ó máa jẹ́ nǹkan tí ó máa sàn lábẹ́ àlìjánná ọlọ́run ní masalolijanna ti lẹ́tí ihu idalimotakun àpèjúwe àlìjánná tí àwọn ọlọ́run ọba ṣàdéhùn rẹ̀ fáwọn olùbẹ̀rù ọlọ́run ọlọ́run ní fi á àní àrùn mímá in gọ́yìnrẹ́ àṣìlẹ̀ ọlọ́run ní nínú àlìjánná yìí ìyẹn ni pé lábẹ́ àlìjánná yìí a máa rí odò omi nìkan ní ọmọ sàn bẹ́ẹ̀ omi tí wọ́n ń sàn yìí kọ́lọ̀ tó bá ní tó jẹ́ kọ́lọ̀ omi kò ní yí padà láéláé gbogbo ìgbà tí bá ń sàn kọ́lọ̀ rẹ̀ ò ní yí padà. wà á ní àárùn. wà á ní àárùn mi lábàlì ìlànà ìyàtọ̀ ìbẹ̀rù tọ́nu. bẹ́ẹ̀ náà ni odò kan ó tún wà yóò jẹ́ odò wàrà wàrà abẹ tí tẹ́sítì rẹ̀ ò ní yí padà rárá bẹ́ẹ̀ bá tẹ́sítì ẹni gbogbo ìgbà bákan náà ni ó máa rí lọ. wà ní harun min khomri ladati lisharibin. àwọn odò kan tún bẹ odò ọtí ni wọ́n ìfẹ́ pé wọ́n dùn fáwọn tí wọ́n bá máa mu nínú ọtí náà. wà ní harun min asalin musaffa. odò ẹlẹ́ẹ̀kẹrin òun wá jẹ́ odò oyin ni ó máa bẹ́ẹ̀ oyin ẹ̀ wà nínú ìdọ̀tí kankan gbogbo tí ń jẹ́ ìdọ̀tí ibẹ̀ òun náà ni wọ́n ti gbà kúrò bẹ́ẹ̀ tọ́lá bàbá ti wá àwọn odò míì tún wá wá o tó tún yàtọ̀ sáwọn eléyìí o gbogbo téèyàn bá ti ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tọ́ba lọ́ọ́ fẹ́ mu nǹkan kan ẹni tọ́ba lọ́ọ́ fẹ́ mu tó ti máa mu láyé ọlọ́run ọba ò ní kọ́ sàn wá láti ibi tọ́ba wà ọ́ rí mu tàbí kọ́ ọlọ́run ọba ò ní wọ́n gbé kọ́ọ̀pù kan wá síwájú rẹ̀ ọ máa bá kinní yẹn bẹ́ẹ̀ tó bá fẹ́ mú iye tó fẹ́ mú gẹ́lẹ́ náà ló mú tó bá gbé kọ́ọ̀pù kan síwájú ẹ báyìí tó bá ti mú tán báyìí ò ní mú kù ò sì tún ní sọ pé o tún ní ìdìsí ọ sọ pé ètò tí mú yìí ti tú ọ o sì ti wà satisfied ó gbà lọ́wọ́ tuntun ronú lẹ́ẹ̀sì padà pé à mo tún fẹ́ morú nǹkan mi ọlọ́run bó tún ní kọ́ wá o tún wá bá ọ ṣùgbọ́n àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí àwọn ti wà stand by sílẹ̀. Si ọlọ́run ọba ti fi wọ́n síbẹ̀ sílẹ̀ àwọn tó kù ìyẹn ló jẹ́ pé a máa kọ́ọ̀lù fún ni ọlọ́run bó dẹ̀ máa mú wá fún wa pẹ̀lú títóbi rẹ̀ so aya yìí sọ fún wa wípé àlìjánà tá a máa gbé bẹ̀ lọ tẹ́jìrì mi àwọn odò wọ́n ń sàn ní abẹ́ àlìjánná náà. lahum fiha ma yasha'un. ọlọ́run ní lahum fiha ma yasha'un. gbogbo téèyàn bá ti fẹ́ ń bẹ̀ lọ́lọ́run bó mọ̀ sí fún yàn. orí ọ̀la túmọ̀ fún alẹ́ kan yẹn. gbogbo ntọ́ ọba fẹ́ lọ́lọ́run bó ṣe fún ọ ní àlìjánná. ọlọ́run ní lahum ma yasha'un fi a wàhálà dẹ́yìn mazid gbogbo ń tẹ́ ẹ bá ń fẹ́ ń bẹ̀ lọ́lọ́run ó ṣe fún yín àlékún kan tún bẹ̀ ń bẹ̀ kí ni àlékún náà oníkéyìn orí ọlọ́run báyìí àwọn ará àlìján náà ọlọ́run ọba yóò tún máa béèrè lọ́wọ́ wọn nípa nǹkan tọ́lọ́run ọba ṣe fún wọn ọlọ́run ní ṣe tí mo ṣe fún yín ti tó yín wọ́n ló ti tó wa eléyìí tó wa ọlọ́ni ó dún wa kun kankan tó tún jáde kun. lilladina ahsanul husna wa ziyada. ọlọ́ni àwọn tó bá ṣe dáadáa láyé á fi wọ́n sálì jannah á tún á fún wọn lálẹ́kùn sí i kí lálẹ́kùn yẹn òun náà ni rúyàtúlọ́ rírí ọlọ́run òun ló tún tóbi ju gbogbo dẹ̀kùn tí ń bẹ nínú àlìjánà lọ àbẹ̀lẹ̀ ọ̀kọ́ lọ́jẹ́ nìkan kan wọ́n lè rí ọlọ́run náà ọlọ́run ni làwọn fi á máa yàṣà. làwọn fi á máa yàṣà òun. ọlọ́run ni gbogbo ohun tí wọ́n bá ń fẹ́ níbẹ̀ òní ó jẹ́ tiwọn. fi á máa tẹ́sítẹ̀ yí ilẹ̀ anfus. gbogbo ohun tẹ́mi bá ń jẹ́ ìran rẹ̀ ọlọ́run bá ní á máa á máa ṣe kíni o. wọ́n ta lásìkò gbogbo ohun tó bá ń wù dẹ́gbẹ́ ojú ò máa láìkì gbogbo ọlọ́run bó ṣe síbẹ̀. gbogbo ohun tẹ́yà tí a bá tó wá ní ah mo láìkì kíní kan láyé mo fẹ́ rí ọlọ́run tó ṣe síbẹ̀ yóò tó wá dáa ju táyé lọ ètò ọlọ́run ni ọlọ́run ni kàdáàlìkà. kàdáàlìkà àjẹsíláhùn mọ̀tàkìn. ọlọ́run ni kàdáàlìkà ọlọ́run ni bá a ti ṣe yìí làwọn ọlọ́run ọba ti máa ń ṣẹ̀san fún àlèmọ́ gbogbo ẹni tó bá ti bẹ̀rù àwọn ọlọ́run ọlọ́run ni bá a ti máa ń ṣẹ̀san fún. Allah ọlọ́run ọba ọba tí máa ń sẹ̀sán fún àwọn tó bá bẹ̀rù tiẹ̀ àwọn tó bá bẹ̀rù ọlọ́run àwọn ni wọ́n jogún àlìjánná ẹ̀san tọ́lọ́run ọba ló wọ́n sàn fún wọn òun náà nìyẹn ọlọ́run ọba wa fẹ́ sọ fún wa pé àwọn wo lólùbẹ̀rù ọlọ́run bọ́lọ̀ ti sọ fún wa nípa àwọn kèfèrí lókè wípé ìgbà tí kèfèrí bá fẹ́ kú yóò kú wọn ó kú ní zọ́ọ̀lì mi àfùsẹ̀ lẹ́yìn tó ṣàbòsí sẹ́mi ara wọn ọlọ́run abẹ́ sọ tí àwọn mùsùlùmí náà bá fẹ́ kú bóun ni wọ́n ti kú ọlọ́run fẹ́ ṣàlàyé àwọn wo lólùbẹ̀rù ọlọ́run ọlọ́run fẹ́ ṣàlàyé fún wa wa náà. alladhina tatawaffahumul malaikatu tayyibin. àwọn tó ṣe wípé àwọn màláìka ó máa gbẹ̀mí wọn ìyẹn ni pé àwọn màláìka tí wọ́n máa ń wá before kí malakul mọ́ọ̀tì ò tó wá àwọn màláìkà tó máa ń wá síwájú kí malakul mọ́ọ̀tì kó tó wá àwọn màláìkà yìí àwọn ni wọ́n wà wá ìyẹn náà wà ní sọ́tù fúsì láti àyà tààtì níbẹ̀ ọlọ́run ìnàlẹ́dínà kọ́ọ́lù rabbuna Allah sùmọ́sítà kọ́ọ̀mù ọlọ́run ni àwọn tí wọ́n gbà wípé ọlọ́run ọba òun ni ọlọ́run ọba àwọn àlọ́hùn ni ọlọ́run ọba àwọn sùmọ̀sítàkọ́ọ̀mù tí wọ́n tún wá dúró dáadáa ọlọ́run ní tàtàná zalo alẹ́ ìmùlùmọ́lá ìka. ọlọ́run ní àwọn màláìka ó sọ̀kalẹ̀ sọ́dọ̀ wọn wọ́n sọ fún wọn wípé ẹ má bẹ̀rù àwọn màláìka yẹn ò ní ẹ má bẹ̀rù. wala tahzanu. àwọn màláìka yẹn ò ní ẹ má bànú jẹ́. wa bishiru bil jannati allati kuntum tu'adun. wọ́n ní ẹ máa dunnú sí àlìjánná tọ́lọ́mọ bá ti promise yín. nanu awliyaukum fil hayati àwa la jọ́rẹ̀ ẹ̀yin nígbà tẹ́ ẹ wà láyé àwa náà láti tún máa jọ́rẹ̀ ẹ̀yin lọ títí ayérayé ṣògbọ́n lóun táwọn màláìka yóò máa sọ nìyẹn ọlọ́bẹ̀ akọ̀ máa sọ fún wa bíbí pé àwọn táwọn màláìka tí wọ́n máa wá gbẹ̀mí wọn òun làwọn tí wọ́n já wọn olùbẹ̀rù ọlọ́run tẹ́ bá wá gbẹ̀mí wọn tọ̀ yìí bí wọ́n jẹ́ ẹni tí ó mà tán yányán nínú ẹ̀ṣẹ̀ ìyẹn ni pé tọ́ ìrìn nàmínà ṣìrìkì àwọn jẹ́ ẹni tí wọ́n gbẹ̀mí wọn tí àálù wọn jẹ́ ẹni tí ò ṣẹbọ ẹni tọ́lọ́run ti ṣàforíjì ẹ̀ṣẹ̀ wọn fún wọn. so látara bẹ́ẹ̀ yakulun. yakulun salamu alaykum. ọlọ́dẹ àmàláìkà yìí wọ́n máa sọ pé salamun alaykum ìyẹn náà wà ní sọ́tù zumaru ọlọ́ni wà kọ́ làláhùn kọ́ zanatuwa salamun alaykum tó padìkùlù àkọọ̀lìdì gbogbo ẹni tí wọ́n bá ti ń bá pàdé òun ni wọ́n máa sọ pé sàlámù aláìkún àwọn màláìkà tí wọ́n bá fẹ́ wọnú àlìjánná wọ́n sàlámù aláìkún tí wọ́n bá tún wọnú àlìjánná wọ́n ní wàlìmàláìkà tún yẹ̀dìkùlù náà àlẹ́ ìmìkúlì bàbí àwọn màláìkà máa wọlé wá bá wọn ní gbogbo ojú ọ̀nà wọ́n máa ní sàlámù aláìkún bí máa sọ bá tún wọ́n máa kí wọn pé sàlámù aleikum nítorí pé wọ́n ṣe sùúrù fanima okubada ibi tọ́lọ̀ ní kọ́rọ̀ yẹn ọjà sí ọmọ dà pọ̀ so nínú àyà táǹkà yìí yakulu. yakulu na salamu na aleikum. àwọn màláìka ó máa sọ fún wa wípé wọ́n máa ní salamu aleikum ọlọ́ọ̀lọ́ nǹkan máa jẹ́ tiyín. òdìkúlù lìjẹ́ nàtàbí máa kùn kuntum ta'malun. wọ́n máa sọ fún wa wípé ẹ máa wọnú àlìjánná nígbà tí wọ́n fẹ́ kú ẹ̀mí yẹn wọ́n gbé wọnú àlìjánná wọ́n tún á padà wá fi ẹ̀mí àtara wọnú àlìjánná ẹ máa wọnú àlìjánná bima kuntum ta'malun pẹ̀lú nǹkan tẹ́ ẹ ṣe ń ṣe èèyàn ò lè wọ àlìjánná àbí kó mú iṣẹ́ dání iṣẹ́ dáadáa tọ́lọ́wọ́n bá máa gbà lóòótọ́ lèyàn ò lè wà àlìjánná àfi pẹ̀lú àánú ọlọ́run àánú ọlọ́run wa ni iṣẹ́ téèyàn fẹ́ ṣe gangan náà lóbi jẹ́ pé èèyàn máa bẹ lọ́run kọ́lọ́run kó ṣe kó ṣàánú èèyàn iṣẹ́ tọ́lọ́run ọba ó fi gbé yẹn wà àlìjánná kọ́lọ́run jẹ́ nìkan kan wa ò lè ṣe. àmín. so látara bẹ́ẹ̀ àwọn màláìka ó máa sọ fún àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọ́n dúró dáadáa tí wọ́n gbà pé rere lọ́lọ́run sọ̀kalẹ̀ fáwọn ẹ máa wólẹ̀ ẹ máa rọra. ẹ máa wọnú àlìjánná pẹ̀lú sábàbí nǹkan tí ẹ ṣe ń ṣe náà. الينظرون إلا أن تأتيهم الملائكة. sọ ọlọ́run ọba ti sọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ kèfèrí ọlọ́run ọba ti sọ̀rọ̀ àwọn tó jẹ́ múmìnì nǹkan lọ́lọ́run ọba sọ fún wa ọ sọ fún wa nípa bí kálukú wọn bí wọ́n ti ṣe láyé àwọn tó ń jẹ́ kèfèrí wọ́n gbọ́rọ̀ ọlọ́run sí ọ̀rọ̀ ọ̀rọ̀ lásán àwọn múmìnì wọ́n gbọ́rọ̀ ọlọ́run ọba sí dáadáa ìgbà tí kèfèrí fẹ́ kú ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ sí ìgbà tí múmìnì fẹ́ kú ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ sí ẹ̀wọ̀n lé kèfèrí iná ẹ wo lé mùmíní àlìjánná sọ ọlọ́run ọba wa ń sọ nípa àwọn kèfèrí tí wọ́n ń bẹ láyé tí wọn ò tí ì kú táwọn náà tún ń pe kùránì nírọ́ àwọn kan jẹ́ kèfèrí ní ìsìn wọ́n ń bẹ láyé wọn ò tí kú ń bẹ̀ wọ́n sì ń pe kùránì nírọ́ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga wá ní wà á lè yanzuru. Aliyanzuruna illa an tatiyahumul malaika. Ọlọ́run ni àwọn kèfèrí tí wọ́n ń bẹ láyé ní ìsìn ọlọ́run ní kí ni wọ́n ń retí. Ẹja béèrè lọ́wọ́ wọn. Kó sì kàn ní wọ́n retí. Àìtí ìjẹ̀yà wọn láyé yìí. Àìtí ìbọ̀ ìyàtọ̀ òpá wọn ń gbádùn yìí nǹkan tó kù nǹkan díẹ̀ ni àwọn náà ń parọ́ wọn ni ọ̀rọ̀ ọlọ́run kìí sọ̀rọ̀ ọlọ́run islam ò kìí sọ̀nà kíní kan lọ́nà gbogbo wọn ń ṣe jákujàku wọn ń ṣe ránranran ọlọ́run ní kí ni wọ́n ń retí kí ni wọ́n expect wọ́n expect nǹkan kan illa an taatiyahum almalaika. illa an taatiyahumul malaika. ìdókù tí wọ́n retí tí wọ́n fi jìyà ọlọ́run ọba ni kí àwọn màláìkà tá a sọ fún wa lókè yẹn màláìkà tí wọ́n gbẹ̀mí kókàndé wa bá wọn ni táwọn màláìkà yẹn bá ti sọ kalẹ̀ àwọn tí wọ́n gbẹ̀mí nìyẹn téèyàn bá wá sọ pé òun túbá nígbà táwọn màláìkà yẹn òun ni káwọn màláìkà yẹn ó dé wá bá wọn màláìkà tí ó wá ṣe kí ni o tí ó wá fi náà hàn wọ́n pé ibi tí wọ́n ń lọ rèé ìgbà táwọn màláìkà yẹn bá dé ìgbà náà ni wọ́n mọ̀ wípé ìyà àwọn ti bẹ̀rẹ̀ nìyẹn gbogbo tá ń lọ wọn lára á dì kò dìgbà táwọn màláìkà yẹn ò fi dé ni náà. àwọn ìyá ti yà á rọ̀ bí. àbí kí n tí wọn ò lérò kí ni wọ́n ń pè ní amúrú rọ́bíkà àtisọ̀fúnmágbàdà bẹ̀rẹ̀ àyà yìí ata amuru lọ. inú kíyà ọlọ́run ọba ó dé wá bá wọn lójú ẹsẹ̀ àwọn gẹ́gẹ́ ò ní lérò kèfèrí lè kú tó ní ó kú bẹ́yàn ti máa ń kú ó lè sùn tí ó kú ní retí ni pé màláìkà tí ń bọ̀ wá fi náà hàn tó ti dé ìyà rẹ̀ ti bẹ̀rẹ̀ òun náà dẹ̀ lè rí ikú lójijì yẹn ìyà ọlọ́run ọlọ́run lè fìyà jẹ́ pẹ̀lú pé òun hùwà burú bọ́lọ́run ti fìyà jẹ àwọn ará mẹ́kà lójú ogun tí wọ́n pa wọ́n sójú ogun ẹlòmíràn rẹ gbé aburú ṣẹlẹ̀ sí látọ̀dọ̀ ọlọ́run tó fi kú irú àbúlà abínísìn kéde pé bọ́yá ó kú sójú ogun kò kú sójú ogun kódà ó tún ń sáfógun kan lọ́bẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ní kí kòkòrò kan ó mú un kòkòrò yẹn ló ṣe sábàbí ikú rẹ̀ tó fi kú ọlọ́wọ́n bá máa fi yà jẹ ni àwọn ẹ̀kan wà lẹ́gbẹ̀ẹ́ wọn fà náà bí ṣe yẹ̀yẹ́ tí ọlọ́run ọba fi yà jẹ ni kọ̀ọ̀kan wọn ẹgbẹ́ ọlọ́run ọba ó ní kí jìbìrì lọ sàmì sí gbogbo wọn níbi kọ̀ọ̀kan èdè sàmì sí lójú ojú lọ́lọ́run ní kọ́fọ́ tó fi kú èdè sàmì sí níbi ara kan ọlọ́run níbẹ̀ ojú ẹ̀rà tó fi kú so àwọn tó bá jẹ́ àwọn kèfèrí nígbà míì ẹlòmíràn máa takùn sọ́rọ̀ ọlọ́run ọba ó ṣe é ṣe kọ́ ọlọ́run bọ́ wa mú ìyá rẹ̀ dé wa bá yóò wá jẹ́ ìyá yẹn títí ti kú ọlọ́run bó tún fi wá dé wa bá amúrú láì nìyẹn àdáàbò lọ àbí àwọn kan wà tílé ayé ọ̀pá rẹ̀ mọ́ lórí kèfèrí ni wọ́n jẹ́ kèfèrí ni wọ́n jẹ́ ìtawọn náà ń retí ni kí ni àwòtá yá àti yá kí ni àwòyá àti yá amúrú rọ́bìk àbí kí ọ̀rọ̀ ọlọ́run ọba rẹ̀ ìyẹn ni pé ìyá ọlọ́run àbí ìparí ayé akiru zaman kó dé kígbẹ̀yìn ayé ó dé kó wá dé abá wọn ntí kẹfẹ́ ní retí tí ó fi jìyà lọ́dọ̀ ọlọ́run. kadhalika fa'ala alladhina min qablihim. ọlọ́run ní kadhalika ọlọ́run ní gbogbo táwọn kèfèrí ṣe yẹn bẹ́ẹ̀ rí yẹn tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní ìsìn àwọn kèfèrí Mẹ́kà ọlọ́run bí wọ́n ti ń ṣe yẹn bẹ́ẹ̀ làwọn tó ṣáájú wọn lọ náà ṣe the same thing náà ṣe àwọn tó ṣáájú wọn lọ wọ́n ti parí ayé tiwọn wọ́n ti bọ́ sínú yà àwọn tó wà bẹ́ẹ̀ ní ìsìn táwọn náà bá jáwọ́ àwọn náà bọ̀ sínú yà wọ́n tún jẹ́ àwọn jọ̀ọ́ lọ́wọ́ sọtọ́ làwọn bá ń sọ nìyẹn nam. wọ́n máa dọ̀là máa hùn mú lọ. ọlọ́run ọba ọ̀sàbòsí kèfèrí kankan ọlọ́run ọba ọ̀sàbòsí wọn torí pé ọlọ́run ọba ṣàlàyé ẹ̀sìn ẹ̀ fún wọn ọlọ́run ọba ọ̀sàbòsí kèfèrí ọlọ́run ọba ó fún wọn láàyè láti lè gba tiẹ̀ láti lè gbọ́rọ̀ ọlọ́run ọba yé ọlọ́run ṣàlàyé ẹ̀ tó yé wọn dáadáa ṣùgbọ́n kèfèrí wàlàkín. wàlàkín kánú ànfùsàhùn yọ̀bùlímù. ọlọ́run ní àwọn tí wọ́n já wọn kèfèrí àwọn ni wọ́n ṣàbòsí sẹ́mi ara wọn àwọn ni wọ́n ròdòdó ńlẹ̀ tí wọ́n tẹ̀lé àwọn ni wọ́n pe òdodo ní nǹkan míì so àwọn ní asábò sẹ́mi ara wọn so látara bẹ́ẹ̀ ọlọ́wọ́n bẹ sọba alábòsí ìyẹn ló fi jẹ́ pé àwọn tí wọ́n já wọn kèfèrí àwọn fúnra wọn àwọn ni wọ́n ṣàbòsí ọlọ́run ọba gbogbo dáadáa tọ́lọ́run ọba ṣe fún wọn tọ́lọ́run ọba ní kí wọ́n jọ́sìn wọn ò jọ́sìn fún ọlọ́run wọ́n fi yapa ọlọ́run ni so látara bẹ́ẹ̀ náà ọlọ́run ọba ń sọ fún wa yìí náà. فأصابهم سيئات ما عملوا جزاء سيئات ما عملوا ẹ̀san aburú tí wọ́n ṣe ń ṣẹ́ ọlọ́run nípa àsọ̀ọ̀bàhùn ẹ̀san aburú kan tí wọ́n ṣe ń ṣẹ́ ọlọ́run ní ọwọ́ ó wá bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ sí wọn lọ nítorí pé wọ́n jẹ́ ń tó tàpá sí ọ̀rọ̀ ọlọ́run ọlọ́ni wa á kọ́ bí. wàhá kọ́ bí má kánú bí yẹ́sítàzíhù. ọlọ́ni wa á kọ́ bí á kọ́ yẹn bí má nà nẹ́sàlà ọlọ́ni ó wá sọ̀kalẹ̀ sí ọ̀dọ̀ wọn má kánú bí yẹ́sítàzíhù. nǹkan tó fi ń ṣe yẹ̀yẹ́ wọ́n ní ìyá ọlọ́run ọ̀hún dà ìyá ọlọ́run ọ̀hún dà ìyá ọlọ́run ọ̀hún dà gbogbo ìyá tí wọ́n fi ṣe yẹ̀yẹ́ yẹn ọlọ́run wa ni kò di tiwọn so látara bẹ́ẹ̀ àyà ń ṣàlàyé fún wa pé àwọn tó jẹ́ kèfèrí láyé ìyá wọn àìtí ikú wọn ló ní kún ọmọ jẹ̀yà tí wọ́n bá ti kú ìyá wọn ti bẹ̀rẹ̀ mùsùlùmí ìgbádùn tó ga náà yóò máa jẹ́ ti mùsùlùmí nígbà tí mùsùlùmí náà bá bọ́ sí ọ̀dọ̀ ọlọ́run abẹ́lẹ́ ọ̀hún kọ́lọ́ jẹ́ nìkan kan wọ́n jẹ́ mùsùlùmí mọ̀jẹ̀ ajẹ́ kẹfẹ́rẹ́ bọ́sọ̀dọ̀ ọlọ́run náà. وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó fẹ́ ṣàlàyé fún wa nípa àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ọ̀rọ̀ tí àwọn kèfèrí tí wọ́n máa ń lò òun lọ́lọ́run fẹ́ ṣàlàyé fún wa bí yìí kí ni ọ̀rọ̀ táwọn kèfèrí máa ń lò wọ́n wà á lọ ságọ sí abẹ́ kádàrá kò yẹ kéèyàn máa ságọ sí abẹ́ kádàrá sọ ló fi jẹ́ pé àwọn àfáà máa ń sọ fún wa yín pé ìgbàgbọ́ tá a máa ní nípa kádàrá ìgbàgbọ́ táwọn àfáà wa alisunna wal jamaa àti wọn nípa kádàrá la gbọ́dọ̀ nìyí nítorí pé kádàrá èèyàn ọ̀nà mẹ́rin làwọn èèyàn pín sí nípa kádàrá ìgbàgbọ́ tiwa ẹyọ kan ẹbẹ̀ la gbọ́dọ̀ mú ìgbàgbọ́ mẹ́ta tó kù a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ àkọ́kọ́ táwọn èèyàn ní nípa kádàrá òun ni wípé ọlọ́run ọba ní mú kálukú wa lágídí ká máa ṣe dáǹṣe tó bá tún wá di jẹ́ ọ̀gbẹ́ǹde àlìkèyàmà ọlọ́run ọba ni ó fẹ́ tó bá wù sálì jẹ́nà ẹ̀ tó bá dẹ̀ wọ ọlọ́run ni ó fi sínú náà àwọn kan gbà bẹ́ẹ̀ pé ìkólọ̀ yẹn lè kórun dé ọlọ́run lè lóhùn onídìí ẹ̀ ẹlòmíì lè máa mutí kọ́lọ́ ni ìwọ máa lọ àlìjẹ́nà èmi èmi ebí mo ní gbogbo ẹ̀ ìwọ olókìrun àbí máa lọ náà àwọn gbà bẹ́ẹ̀ wí pé agbára ọwọ́ ọlọ́run ló wà pé ọlọ́run bá tọ́lọ́run bá bá ṣàbòsí ẹ lè pè lábòsí náà ebó ló ní nǹkan rẹ̀ bíbà téèyàn ní ẹran ni téèyàn dẹ̀ mú ẹran pé ẹran eléyìí ọ̀ya ẹ lọ́ọ́ bá mi pa eléyìí ẹ túlẹ̀ ni ọmọ ọlọ́run kó máa ṣe ní lọ ó wù mí ní. àwọn kan àgbọ́yé tí wọ́n gbọ́yé nu kádàrà nìyẹn pé gbogbo ń dáǹṣe láyé yìí pé ọlọ́run ló fọ́ọ̀sì wa máa ṣe wípé ẹni tí mutí ọlọ́ni wọ̀lọ́ máa mutí tiẹ̀ ọlọ́ni ló pọ̀sì ẹ̀ lọ́hún òwò ẹni tí ń ṣe dáadáa ọlọ́ni ló pọ̀sì ẹ̀ bí kọ́ máa ṣe bẹ́ẹ̀ tó bá dàlì kíámà tó bá wọ ọlọ́run náà ni ó bóbó tu ọlọ́run ni ó ti dájọ́ irú làákà ẹ̀ báyìí kò dáa rárá àyà tiwọn ni pé làáyú ṣe àlò àmà yẹ̀fọ̀ àlò wà ó yù ṣe àlò àyà àwọn eléyìí nù pé wọn èbèrè wà ó yù sí àlù ọlọ́run ni máa béèrè nǹkan lọ́wọ́ èèyàn ó ṣe ṣe báyìí ó ṣe ṣe báyìí tó bá wo lè gba nǹkan tó bá wo lè lóhùn ọ̀gbá àgbọ̀yé táwọn àgbọ̀yé ń tiwọn nù. àwọn àfáà sọ wípé àgbọ̀yé tẹ́ ẹ gbọ́yé yìí ẹ ṣàfitì àìdá sọ́dọ̀ ọlọ́run ni àbòsí lẹ́sìn sọ́dọ̀ ọlọ́run àbòsí tó ga ó takun tí Kùránì mú wá ọlọ́run ọba lóhùn èso alábòsí ọlọ́run olóhùn ní sàbòsí tíntìní báyìí ẹnìkan sin ọlọ́run ọlọ́run àfi sínú náà kò bá mu bẹ́ẹ̀ ẹnìkan ò sin ọlọ́run ọlọ́run àfi sálìjẹ́ náà kò bá mu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní láyé kẹ lọ́lọ́run bá ní fọ́ọ̀sì ẹnìkọ̀ọ̀kan máa ṣe ti ń ṣe ẹnìkọ̀ọ̀kan lọ́mọ wípé nǹkan tóun ń ṣe ọlọ́run bá fún un ní agbára kó lè mọ̀ pé nǹkan tóun ṣe yóò dáa ẹlòmíì kan máa ṣe tí ọ̀dà yóò sọ pé èmi gan mọ̀ pé ò dáa mo sì ń ṣe kí ló dé bí mo gbẹ́ ìpẹ́ kọ́kọ́ dáa ọlọ́run fún làákàyè nínú àwọn ló fi mọ̀ bẹ́ẹ̀ ẹ wá lọ́lọ́run ní fọ́ọ̀sì ẹ̀ pé kọ́ máa ṣe ọlọ́run ò fọ́ọ̀sì ẹnìkankan gbogbo wa gangan la máa mọ̀ pé nínú tá a bá ń ṣe ń gbà mí a mọ̀ pé ọlọ́run kọ́ lọ́ fọ́ọ̀sì èèyàn kó lè yẹn ká máa sọ pé ó kàn wù mí wá ni mo wá o síbi tí mi bá fẹ́ wá lónìí mi ò ní wá níbi tí mi dábàá pé èèyàn sí èèyàn sọ bẹ́ẹ̀ wípé ó wù mí ni mo wá tí mi bá fẹ́ wá mi ò ní wá ọmọ yẹn sábìdì síra rẹ̀ ọmọ yìí pé òun ń ṣiṣẹ́ fúnra ra òun so látara bẹ́ẹ̀ àwọn àfààní ó tako làákàyè ó tún tako ẹ̀rí ọlọ́run sọ irú ìgbàgbọ́ eléyìí ká má ní ìgbàgbọ́ tí ọ̀dà ni ìgbàgbọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni pé àwa tá a wà láyé à ń ṣe bó ti wù wá ni à ń ṣe bó ti wù wá láyé ni à ń ṣe bó ti wù wá láyé ọlọ́run ọba ọ̀lọ́wọ́ sí ìwọ ló wù ìwọ ló ń ṣe báyìí ọlọ́run ọba ọmọ nǹkan kan pa rẹ̀ ipe gbogbo dáǹsẹ̀ yẹn ìgbà tá a bá tó ṣe tán ọlọ́run bá tó mọ̀ kí lè léyìí ṣe ọlọ́run ni eléyìí ọ̀sẹ̀ jalè sọ́tún jalè ní ọlọ́run ọba ọmọ pé ó jalè rárá ọkàn jalè náà lọ́nà bá rí pé eléyìí mà tún jalè eléyìí mà ń lọ mọ́sálásì ọlọ́run ọba ọmọ pé ó mà lọ rárá ìgbàgbọ́ àwọn èèyàn kan nìyẹn ìgbà tá a bá tó ṣe nǹkan tán ìgbà náà lọ́lọ́run ọba tó mọ̀ àwọn àfààní ara ó tako násù ẹ̀rí ọlọ́run ọlọ́run ọba ló mọ̀ gbogbo nǹkan pátá yanyan bó lè o sọ pé ọlọ́run ọba mọ̀ gbogbo nǹkan so gbogbo nǹkan lọ́lọ́run ọba mọ̀ ìdí kálukú wa máa ṣe láyé ọlọ́run ti mọ̀ ó dẹ̀ ní ikman wisdom tó wà behind there. kọ́lọ́mù bá tó ní ká máa ṣe so látara bẹ́ẹ̀ ìyẹn ni wípé ìgbàgbọ́ kan nìyẹn táwọn èèyàn kan tún ní àwọn gbọ́dọ̀ nírú ìgbàgbọ́ bẹ́ẹ̀ àwọn yẹn ti gbà wípé tó bá dijọ́ gbẹ̀ndàlì kìámà àwọn tó bá wá ṣe dáadáa ọlọ́run wàá san wọ́n lẹ́sàn-án torí àwọn ni wọ́n ṣe fúnra wọn àwọn tó ṣàbùrú ọlọ́run wàá fìyà jẹ wọn báwọn ti gbọ́ tiwọn yé nu ìgbàgbọ́ kan nu ìgbàgbọ́ ti ètò ẹ̀ka nígbàgbọ́ rẹ̀ lọ́dọ̀ àwọn àfa òun ni wípé gbogbo ń tà ń ṣe pata yanyan gbogbo ẹ̀ lọ́lọ́wọ́n bá mọ̀ sí. èyí tá a bá ṣe tó jẹ́ wípé àmọ́ ni àmọ́ la fi ṣe ọlọ́run forí ẹ̀ jìyàn wá tọ́lọ́run bá bá yẹ pé ànábì ọlọ́run ọba ọba dọ́dọ̀ ẹnìkan ẹ̀wọ̀n kan nísìnyí ànábì ọlọ́run ọba ọba sọ fún ẹnìkan wípé báyìí ni kó ṣe kò rí kúránì kò rí nǹkan kan ọlọ́run bọ́ tẹ̀sí ẹ̀ lálẹ́ kìámà ni kò ní pìyà jẹ ọlọ́run ní ànímọ́ pìyà jẹ àbí arábá dánwó jíṣẹ́ sí i so gbogbo tá a bá ń ṣe pátá yányán èyí tó bá jẹ́ pé àmọ́ mọ̀ ṣe ọlọ́run ní fìyà jẹ wa ṣùgbọ́n èyí tá a bá mọ̀ mọ̀ tá a lílà ká ìwà lè gbé láti ṣe òun lọ́lọ́run bó fìyà jẹ wa gbogbo ẹ̀ ọlọ́run bá ti wá mọ̀ sí ìgbàgbọ́ táwa gbọ́dọ̀ ní nìyẹn ìtọ́ba gbé ìwọ lọ màá mọ̀ fún ara rẹ agbára rẹ ka ọwọ́ lọ ṣe ọwọ́ jẹ́ ìyàpọ̀ ọlọ́run ọlọ́run ọba ó fìyà jẹ ọ lórí ẹ̀ ṣùgbọ́n agbára rẹ ọ̀ka lóbi jẹ́ gbégbà míì Islam ní pé téèyàn bá ń lọ tẹ́bí wá ń pààyàn téèyàn orin tí ó jẹ nítòsọ́ di èèwọ̀ fún oníkọ́ máa jẹ nítorí ń jẹ yẹn ọlọ́run ní fìyà rẹ jẹ tó pé ní wàá nù nira so látara bẹ́ẹ̀ ẹ̀sìn kò wá la nǹkan bọ̀ wá lọ́rùn ìtagbára wa bá kálẹ̀ sí ni a wá ṣe ìtagbára wa bá wá ká nínú ẹ̀sìn téèyàn bá ti wá ṣe yóò jìyà nítorí ẹ̀ ìyapọ̀ ọlọ́run tó lè fi ilẹ̀ tó wàá fi ilẹ̀ yóò jìyà lọ́dọ̀ ọlọ́run torí ẹ̀ ìyẹn ní gbàgbọ́ alùsùnà wal jamaa tó bá di jọ́ àlùkìyàmà ọlọ́run ọbọ̀ máa fìyà jẹ wá pẹ̀lú ìtìyàrú wa ìtagbára wa ká tá a ṣe tọ́jà burú yóò máa san wá lẹ́sàn-án náà pẹ̀lú gbogbo tá a bá ṣe padà yẹn ló bí yẹ pé tẹ́nìkan bá ṣe gangan nú ẹ̀sìn ẹnìkan ọ̀kan máa mutí kọ̀ wá torí ọlọ́run ọba àfọ̀tí yẹn lẹ̀ ọkàn ń ṣe nítorí pé òun ọ̀kan láìkẹ́ ẹni ọlọ́run ní sẹ́lẹ̀sán lórí ẹ̀ ìtọ́ ọba ṣe nítorí ẹ̀sìn òun lọ́gbàládá bẹ́ẹ̀ so ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní nìyẹn nípa kádàrá ìgbàgbọ́ táwọn kèfèrí wa níní nípa kádàrà òun ló wà níbi tó jẹ́ lẹ́ẹ̀kẹrin wọn wá máa ń sọ fànàbí wípé ìwọ ànábì ìwọ lọ sọ fún wa wípé gbogbo tọ́lọ́wọ́n bá bá ti fẹ́ ní ọmọ ṣẹlẹ̀ ibi ọ̀lọ́sọ bẹ́ẹ̀ fún wa ànábì ní bẹ́ẹ̀ ni ó mì pé ẹbọ tá à ń ṣe yẹn náà ọlọ́run bá fẹ́ ni o ẹbọ táwọn ń ṣe yẹn ọlọ́run bá fẹ́ ni so tọ́lọ́wọ́n bá ọba fẹ́ kò ní ṣẹlẹ̀ <laughs> àwọn kèfèrí dé mọ̀ wípé ìdáwọn ń sọ yẹn kí ni ó nǹkan burúkú ni ọlọ́wọ́n ọba ọ̀fẹ́ ká ṣe ẹ bọ́ ṣẹ́rí àn ní ti ṣẹ̀rí ọlọ́wọ́n ọba lópin ọlọ́run ọlọ́wọ́n ọba ọ̀fẹ́ ká ṣe bọ́ àwọn kèfèrí wà lọ́ọ́ fi yẹn ṣe wújà fanabi wípé gbogbo táwọn ń tí ọ̀dà pátá yẹn yẹn ọba fẹ́ ni yẹlọ́wọ́ wà bíbí وقال الذين أشركوا نعم وقال الذين أشركوا لو شاء الله ما عبدناه wọ́n ní àwọn tó ya àwọn tí wọ́n ro nǹkan pọ̀ mọ́ ọlọ́run wọ́n wá sọ fànàbí wípé ká lọ́lọ́run ọba bá ti fẹ́ ni má àbádínà. má àbádínà mi dúni mi ṣe é. àbádísìn kankan lẹ́yìn ọlọ́run ó sì lọ́wọ́ bàbá fẹ́ ni kò ní ní àsìn rẹ́mí lẹ́yìn ọlọ́run káwọn lọ́wọ́ bàbá ti fẹ́ ni ṣùgbọ́n ìtọ́lọ́wọ́n fẹ́ ni pé ká sin nǹkan mí lẹ́yìn o àwọn náà lọ sọ bẹ́ẹ̀ fún wa ẹ wo ọgbọ́n àrékérekè táwọn kèfèrí <laughs> tí wọ́n ń lò wọ́n ní nánú wàlà. nánú wàlà àbà ọ̀nà. àtàwa àtàwọn bàbá wa tó ṣáájú lọ ẹbọ tí wọ́n ṣe yẹn tọ́lọ́wọ́n ọba ká ní ọlọ́run ọba bá fẹ́ ni kò ní ní àṣẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n mi gbé ọlọ́run ọba ó ní àṣẹ bẹ́ẹ̀ nítorí kí ni o òun ló wù bẹ́ẹ̀ ìjọba bá nàbí nìyẹn sọ látara bẹ́ẹ̀ ẹ̀yẹ wo gbólóhùn tí àwọn tí wọ́n já wọn kèfèrí tí wọ́n ń sọ fáànà bíi ọlọ́run ní òdodo àwọn kèfèrí mọ́ òdodo ṣùgbọ́n wọ́n ń wá nǹkan kan tí wọ́n ó fi gbé yín ṣubú bí adé yẹn wà bá afa náà ni pé ọlọ́run ló kádàrá gbogbo nǹkan bẹ́ẹ̀ ni jíjẹ́ kèfèrí mi ọlọ́run ló rẹ̀ bẹ́ẹ̀ ni tí n bá wọná ọlọ́run ló kádàrá rẹ̀ bẹ́ẹ̀ ni kánú akínná ni mo wá bẹ́ẹ̀ wọná fún màrí gbọ́dọ̀ ló kádàrá jíjẹ́ kèfèrí mi sẹ́ni <laughs> pé ó mẹ́rin wá àbí ó wá ó wá ṣùgbọ́n kèkì sẹ́rí àyèfi kádàrá sẹ́rí àwọn apáàtì ṣàlàyé fún wa bẹ́ẹ̀ ìgbà tá a máa fi kádàrá sẹ́ẹ̀rì ó wà ìyẹn ni pé téèyàn bá dẹ́ṣẹ̀ kan ó ṣe zìnà àwa mú àwa fẹ́ dá ẹ̀yà àṣẹ̀rí àṣìná jẹ́ ọwọ́ ni kádàrá àwọn lóní kóhùn ṣe zìnà ẹjọ́ sáfìlẹ̀ àlẹ́fìlẹ̀ àfìyà jẹ rẹ wọ́n lọ́wọ́ ní káfìyà jẹ bẹ́ẹ̀ rẹ tó bá mutí ọlọ́run ní káfíà jẹ́ àfìyà rẹ̀ jẹ́ àlébílẹ̀ láéláé sọ lórí pé kí ni o ó purọ́ mọ́ kádàrá ni ṣùgbọ́n tá a bá wá fìyà jẹ tán tẹ́nìkan bá tún wá ń sọ wípé ó tún wá ń bu ìgbà tó wá túbà lọ sọ́dọ̀ ọlọ́run tán yẹn yẹn tẹ́nìkan bá tún wá ń bu wípé ah ìwọ o tún wá lọ ṣe sìnàjò ní o lè wá fi sẹ̀rí wípé tó ti túbà lọ sọ́dọ̀ ọlọ́run pé ah bọ́lọ̀ ló kára rẹ̀ pé bí ó ti ṣẹlẹ̀ nìyẹn a nígbàgbọ́ sí kádàrà ṣùgbọ́n àìfi e sẹ̀rí èló fi jẹ́ pé ádámà àti musa wọ́n jọ ń fà láàrin ara wọn ànábì musa wá ní ìwọ ádámà ṣebí ìwọ ló lé wa kó nu àlìjánná èyí gbogbo ọmọ rẹ ṣebí nu àlìjánná lọ bá bí sí ìwọ ló lé wa kó nu àlìjánná ànábì ádámà wá sọ fún ọ pé wá sọ fún musa wípé kí ló fẹ́ dé kó fẹ́ máa fi àìdá kàn mí tó fẹ́ máa bú mi lórí ẹ̀ṣẹ̀ kan lẹ́gbẹ́ ọlọ́run ọba ti kádàrá rẹ̀ kó tó dá mi ẹ rí i pé ádámọ̀ fi kí ni o kádàrá ṣe ẹ̀rí ṣùgbọ́n ádámọ̀ ti túbà bí òtúbà òtúbà nu ẹ̀ṣẹ̀ yẹn kẹ́nìkan wa máa ṣẹ̀ṣẹ̀ lọ kọ́ wa máa fi kádàrá ṣẹ̀rí ẹjọ́ sẹ́yìn ọgbà bẹ́ẹ̀ á ní gbà bẹ́ẹ̀ òfin dáhùn ló láyé nísìnyí kẹ́nìkan kàn máa pa àwọn èèyàn lọ kọ́kàn pa àwọn èèyàn bíi twenty lọ lójú ní kínní kọ́ wa lọ́dọ̀ ìjọba kọ́ wa ní kádàrà àwọn ni ṣéjọba gbà lọ́wọ́ ìgbé kádàrà rẹ̀ ni so yóò ní wọ́n máa padì padà so kọ̀bálà káyè mú ká máa fi kádàrà sẹ́rì nígbà tá à ń sàbúrú lọ́wọ́lọ́wọ́ irú ẹ̀ ní ṣẹlẹ̀ sáwọn ọ̀sẹ̀ bọ̀ ìtàn fi kádàrà sẹ́rì wọ́n ní àwọn àtàwọn bàbá àwọn ọlọ́run ọba fẹ́ káwọn ọmọ ṣẹ bọ o làwọn fi ṣe ẹbọ irọ́ ni ọlọ́run ọba fẹ́ kí wọ́n ṣẹ bọ so yìí nìsín báyìí ọlọ́run ọba fẹ́ kí wọ́n ṣẹ bọ nínú ṣẹ́ríà ọlọ́run ọba ṣùgbọ́n ikima wà níbi pé bí wọ́n ti ń ṣẹbọ yẹn á rí nínú wọn ẹ̀ tí ó kú o mbẹ́ sọ àmọ́ rẹ́kọ̀ọ́ látara ẹbọ tí wọ́n ń ṣe yẹn rí pé ẹbọ ọ̀dà tọ́lá bá fi gbé kalẹ̀ nìyẹn so látara bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ wa dáadáa nam. wàlà haramna min dúnihi min shay'in. wọ́n ní gbogbo ohun táwọn sọ di èèwọ̀ àwọn kèfèrí wọ́n ṣe àwọn nǹkan kan wọ́n sọ di èèwọ̀ fúnra wọn ìsìláàmù dẹ̀ kọ gbogbo ohun tí wọ́n sọ de wọ̀ yẹn àwọn kèfèrí lọ́dọ̀ wọn wọ́n lè ní ràkúnmí eléyìí èèyàn gbọ́dọ̀ jẹ́ mọ́ o wọ́n ti láwọn nǹkan báyọ̀ tẹ́wọ́n ti láwọn wọ́n ní eléyìí àdìbìsọ̀rí òòsà gbogbo yín padà yányán ẹ máa fún lóúnjẹ ni ràkúnmí yẹn wà máa rìn káàkiri wọn wà ní gùn mọ́ ẹnìkan gbọ́dọ̀ gùn wọ́n máa fún lóúnjẹ wọ́n ní òòsà làwọn pa fún àìmọye nǹkan làwọn kèfèrí sọ di èèwọ̀ fúnra wọn wọ́n wá ń gbà wípé ọlọ́run náà ló tún ràn wọ́n lọ́wọ́ láti sọ di èèwọ̀ pẹ̀lú wọn ní ànábì ní ẹ kíní yìí ọlọ́run ọbọ̀ sọ di ẹ̀yin lẹ sọ di fúnra yín ṣé bọ́lọ́run ló ní àsọ di ṣé bọ́lọ́run ló fẹ́ bẹ́ẹ̀ wọ́n tún wá sọ bẹ́ẹ̀ fún ànábì sàṣàlà ọlọ́run ọbọ̀ ọ̀fẹ́ bẹ́ẹ̀ o ọlọ́run kan ló fẹ́ bẹ́ẹ̀ náà. kàdàlíkà fa'ala alladhina min qablihim ọlọ́run ní bí àwọn eléyìí ti ṣe yìí bẹ́ẹ̀ làwọn tó ṣáájú wọn náà lọ ṣe wọ́n máa wá ìbéèrè tí ó gbé ànábì ọlọ́run ṣubú ọlọ́run ní báwọn náà ti ṣe náà nìyẹn nam. fahal alárùnrùsọlẹ̀ ìlàlbàlàbùn mọ̀bí. ọlọ́run ní wàhálì alárùsùlì ìlàlbàlàbùn mọ̀bí. ọlọ́run ní kò sí nǹkan tí ń bẹ lórí àwọn òjíṣẹ́ ju káwọn òjíṣẹ́ lọ albalagul mubin àwọn òjíṣẹ́ ju kí wọ́n òjíṣẹ́ lọ àlàyé dáa ṣàlàyé fún wa ní ìsìn olèmí ṣàlàyé fún yín yẹn ẹlòmíì ó tún lè dàrú ma lójú tó gbé nǹkan tí máa ń dàrú ma yàn lójú ni ọ̀rọ̀ kádàrà wà nǹkan tó máa ń dàrú ma yàn lójú ó ní ọ̀rọ̀ kádàrà lọ́wọ́ wà ọlọ́run sọ pé àlè ìmánu bèlè kọ́darí káyéèrè yìí wàṣọ̀rẹ̀ ká nígbàgbọ́ sí kádàrá rere inú ẹ̀ àtàbùrù bẹ̀ lára àgbàgbọ́ àwa mùsùlùmí ni yẹn ló fi jẹ́ pé àwọn ọ̀sẹ̀ bọ ẹ̀rí tí wọ́n mú wá ìkéésẹ̀ rí ṣùgbọ́n ọlọ́run ọba máa ń sọ fún wọn pé ẹ̀yin dẹ́ ẹ jẹ́ ẹ̀yin òjíṣẹ́ ẹ ṣáà jíṣẹ́ fún wọn ẹ ṣàlàyé fún wọn ọlọ́run ọba mọ̀ pé ó yé wọn wọn wà máa ṣe bí ẹni tí ò yé bẹ́ẹ̀ rọmọ èèyàn náà ó máa yé ọmọ èèyàn yóò wà máa ṣe bí kíni o ẹni tí ò yé káwọn ọmọ jẹ bẹ́ẹ̀ ọlọ́run ọba ní ta ara wọn ò jíṣẹ́ òun ni kí wọ́n jíṣẹ́ alimubin kí jíṣẹ́ wọn ó dẹ̀ fojú hàn pé wọ́n jíṣẹ́ náà. fi بعثنا في كل أمة رسولا ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá fẹ́ sọ iṣẹ́ tóun ráwọn òjíṣẹ́ tó jẹ́ méjọ iṣẹ́ tọ́lọ́run gbé láwọn òjíṣẹ́ lọ́wọ́ iṣẹ́ méjì ni tá a bá wá papọ̀ yóò jẹ ẹyọ kan òun ni iṣẹ́ tó tóbi jù tọ́lọ́run ọba gbélé àwọn òjíṣẹ́ lọ́wọ́ ọlọ́run ni agbédìde fi kulli ummatin gbogbo òòjọ́ kọ̀ọ̀kan ọlọ́run ni agbédìde ọlọ́run ni agbójúṣẹ́ dìde láàrin wọn tí ó wà máa jíṣẹ́ fún wa ọlọ́run kí ni iṣẹ́ náà. àní ibudullah wajtanibu taghut. iṣẹ́ lọ́lọ́ ni kí wọ́n wá jẹ́ ni pé ibudullah ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run iṣẹ́ yẹn nìyẹn tẹ́ ẹ bá wá ń sin ọlọ́run wajtanibu taghut. wajtanibu taghut ẹ jìnnà sí nǹkan tó bá yàtọ̀ sọlọ́hún táyà bá ń pè lọ́lọ́hún méjèèjì nìyẹn ìtọ́wànú gbólóhùn la ilaha illallah nìyẹn ẹ máa sin ọlọ́hún gbogbo ohun tó bá ti yàtọ̀ sọlọ́hún náà ń pè ní tọ́gùt ẹ jìnnà sí àṣẹ máa ṣàlàyé lè fún wa àṣọ̀fún wa pé ọ̀nà mẹ́rin làwọn èèyàn pín sí àwọn kan wà wọn ò sin lọ́run rárá ntọ́ yàtọ̀ sọlọ́run ni wọ́n ń sìn tọ̀gúùtù làwọn ń sìn wọn ò sin ọlọ́run kí ni wọ́n ń sìn o tọ̀gúùtù ni wọ́n ń sìn òòṣà làwọn ń sìn ni wọ́n forí balẹ̀ fún wọn kàn lè sin lọ́ra rárá èèyàn bá máa fara ba forí balẹ̀ fáyẹn ẹ ẹ tí èso ọlọ́run kò bá jáde bí ọlọ́run lẹ́nìkan ń pè lọ́lọ́run tó wà forí balẹ̀ fún tọ̀gúùtù ló ń sìn tí ò sí èméjì bẹ́ẹ̀ ẹ ti bá ń sin ọlọ́run nìkan òun dá wà lọ́tọ̀ ṣùgbọ́n ẹni àkọ́kọ́ tọ̀gùtù nìkan ní sìn kò sí lọ́hùn ẹni ẹlẹ́ẹ̀kejì òun títí ẹ̀ kò ṣe kankan kò ṣe tọ̀gùtù kò ní ṣe kí ọ kò tún sí lọ́hùn òun kàn sẹ́mi free life àwọn kan bẹ láyé bẹ́ẹ̀ kò ṣe tọ̀gùtù kò tún sí lọ́hùn ó kàn ṣe gbèsè ayé lọ́ntì ẹ̀ kò wọ́ọ́rì ntì ẹ̀ ó ní kò sì ti ń jẹ́ lọ́hùn kò sì ti ń jẹ́ nǹkan kan tó ń fẹ́ máa jọ́sìn fún ó lè ń ṣe láìfẹ́ lọ. ẹnì kẹta òun ń sin lọ́hùn ó ń ṣe ìsìláàmù ó tún lọ sòsà nítorí àwọn adé kó tún mọ̀ mú mọ́ ó tún lọ mú mọ́ kò ní wọ́rì àìmọye tó ń kírun ó tún lọ ṣọ́ọ̀ṣì so irú àwọn eléyìí hùn ṣùgbọ́n àwọn tó fẹ́ jẹ́ mùsùlùmí gidi ìtọ́ gbọ́dọ̀ mú dání ni òbúdò lọ. àní ẹ̀bùdó lọ àwa jẹ̀tá ni bò ọ̀hún. ẹ̀sìn ọlọ́run ọba tẹ́ ẹ bá ti wá sin ọlọ́run ẹ jìnnà sí nǹkan tí wọ́n bá ń sìn táwọn yẹn bá ń pè lọ́lọ́run tó yàtọ̀ sọ́lọ́run. sọ ọlọ́run ni famini hùn. ومنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة ọlọ́run ní nínú gbogbo àwọn àjọ tó ṣáájú lọ apín méjì ni fàmínú. من هدى الله. àwọn kan rí ìdáyàtú taofik látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run fi wọ́n ṣe kòǹgẹ́ ìtọ́lọ́run ọba ń fẹ́ ọlọ́run ní kí wọ́n máa ṣe ìtọ́lọ́run ọba ọ̀fẹ́ ọlọ́run ni wọ́n jìnnà sí i gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ànábì kọ̀ọ̀kan a rí nínú wọn àwọn tí ọlọ́run fọ̀nà mọ̀ nàm. wa minhum man haqqat alayhi ad-dalala. a sì tún rí nínú wọn man haqqat alayhi ad-dalala àwọn tó ṣe wípé akọ̀tì àlẹ́ ìdọ̀là àlà àánú ó ti di dandan lé lórí látinú kádàrá ọlọ́run àánú tó ti wá wà nù kádàrà ọlọ́run yẹn òní wa ń bá lọ ọ̀rọ̀ Islam ọ̀rọ̀ ẹ̀sìn yẹn ó yẹ ṣùgbọ́n kò ní lò torí pé kí ni o pé ọmọ ni àánú ó ti jẹ́ dandan lórí látinú kádàrà wa so látara bẹ́ẹ̀ yọ wà jẹ́ ni àánú náà. ọba tí ọlá rẹ̀ ga ọ fasiru. fẹlẹ̀ àrùdì ẹ wá rìn káàkiri orílẹ̀ tẹ́ ẹ bá ń lọ káàkiri orílẹ̀ bẹ́ẹ̀ ti máa bá nìyẹn táyé fi parẹ́ ọlọ́run tó ń bá fẹ́ ni òun ọba ṣe yín lẹ́yọ kan ẹ lọ káàkiri orílẹ̀ kò síbi tẹ́ ẹ fẹ́ dé àtà ilẹ̀ lárúbáwá tó jẹ́ Saudi tó jẹ́lẹ̀ lárúbáwá àìmọye ọmọ lárúbáwá tí ò ní kírun àìmọye ọmọ lárúbáwá tí ò máa pa sìgá tí ò máa mutí tí ń ṣe gbogbo ẹ̀ tí ò ṣe nǹkan kan àìmọye ni ìtọ́jẹ́ pé inú àwọn tó wà nílẹ̀ tí wọ́n wà ní ẹ̀ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ní ilẹ̀ Lárúbáwá kódà inú àwọn àfáà tó kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ àwọn àfáà àgbà tí wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ nílẹ̀ Saudi ìkan sọ fún mi pé inú àwọn ọmọ wọn wà tó jẹ́ pé kò ní lọ kírun tọ́ máa ń rí báyìí kò ní lọ kírun àwọn tó ń ta gambu ibẹ̀ ni ó lọ yóò mutí yóò fa sìgá yóò ṣe gbogbo ẹ̀ ọmọ àfa àgbàdẹ ni so látara ti tóbi ọlọ́run ni ọlọ́run ni ẹ̀rìn káàkiri orílẹ̀ ẹ bá bẹ́ẹ̀ àwọn tó mọ̀nà ọmọ wa èèyàn gbọ́kọ́lé yẹn fi mọ̀nà àánú ọlọ́run ni ẹlòmíyẹ pé tó bá mọ̀nà yóò máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ni ọ wà nínú wọn àwọn tá a fànà ó wà nínú wọn àwọn tí a nù ti jẹ́ dandan lé lórí ọlọ́run ní ṣùgbọ́n àwọn tánù bá jẹ́ dandan lé lórí ọlọ́run ní káàkiri orílẹ̀ ọlọ́run ẹ lọ wò kayfa kana akibatul mukaddibin. Anzuru kayfa kana akibatul mukaddibin. ọlọ́run ní ẹ lọ wo bí ìgbẹ̀yìn àwọn tó pe ọ̀rọ̀ ọlọ́run nírọ́ bó ti rí so ìgbẹ̀yìn tó bá pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ kìí ṣègbẹ̀yìn dáadáa ibi wà lè má fojú rí o torí pé ẹlòmíì ò kú tí èsè mùsùlùmí kọ́dà àwọn yóò tún máa dunnú kọ́dà àwọn yóò tún máa jẹun kọ́dà àwọn yóò tún máa yọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ìgbẹ̀yìn rẹ̀ ọ̀dà nǹkan dáhà ń wò lọ́ọ̀kan lára fèrè gbígbẹ̀yìn ẹ̀dá ọlọ́run ní àìmọye ìgbẹ̀yìn burúkú òní ń bẹ fún àwọn tó bá pọ̀rọ̀ àwọn ọlọ́run ọba nírọ̀ náà. إن تحرص على هداهم فإن الله لا يهدي من يضل ara tọ́lọ́wọ́n bá ń sọ nìyí pé ìdáyà lọ́dọ̀ ọlọ́run ọ̀nà méjì ló pín sí ìdáyà tó lè irishad ìdáyà tó lè irishad ìdáyà tẹ́ ń pè ní irishad ọ̀nà tó pè ní ìdáyà tó lè bayan ká ṣàlàyé nǹkan fún yàn bá a ti ń ṣe wáàsí yìí òun náà ń pè ní ìdáyàtòlù irshad a lè máa ṣe wáàsí báyìí kọjá pé ẹni tí ń mutí ó ní ah òun ọ̀fẹ́ mutí mọ́ ẹni tí ń jalè ó lóun ọ̀fẹ́ jalè ẹni tí ń ṣe sìnà ó lóun ọ̀fẹ́ ṣe sìnà ẹni tí ń gbowó èlé ó lóun ọ̀fẹ́ gbà mọ́ ẹni tí ń hùwà burú kan ó lóun fẹ́ filẹ̀ o lè ní lórí ẹ̀mí bẹ́ẹ̀ ọlọ́run ní ọ̀wá sọ pé kó lè filẹ̀ tọ́wọ́ bá ti wá ràn lọ́wọ́ ìdáyàtò tàwọ́fíìkì ni ìdáyàtò ìrìṣà lọ́lọ́run fún gbogbo àwọn ànábì ọlọ́run kí wọ́n ṣe wáàsí kẹ́nìkan fẹ́ gba wáàsí lọ́wọ́ wọn ṣùgbọ́n gbígba wáàsí yẹn tán yányán ọlọ́run lónìí ìyẹn ni ìdáyàtò taofik ọlọ́run bá nàbí pé ìnàkàlà àtàdí mọ́ni abapt ó lè fọ̀nà mẹ́rin tó bá wù ọ́ wàlàkínàlá àyàdì máa yọ ṣáà ọlọ́run ni máa fọ̀nà mẹ́rin tó bá wù ọlọ́run ni máa pé ọlọ́run ni ìnàkàlà àtàdí ìlà sirati mustaqim. ìlà sirati mustaqim. ìwọ ànábì ló fọ̀nà mayàn lọ síbi ojú ọ̀nà tọ̀tọ̀ kí ló ọ̀nà wo la ànábì fi mayàn tabagba ànábì ni olùfinimọ̀nà ìyẹn ni ìmọ̀nà sísàlàyé ni ó yẹ kí ẹ mẹ́gbàá ànábì kọjá ọlọ́run ṣùgbọ́n ìmọ̀nà kéèyàn mọ̀nà gangan tó jẹ́ ìmọ̀nà ìfinisẹ́ kòǹgẹ́ kò sí lọ́wọ́ ànábì òun ọlọ́run ọba ń nàfà ń bíi ọlọ́run ní intaharis alahudahun. intaharis alahudahun. ìwọ ànẹ́bí tó o bá ń sojú kòkòrò káwọn kèfèrí yẹn ọ mọ̀nà ìwọ náà tó o jẹ́ àfa àbí ìwọ náà tó ń wù ọ́ kẹ́nìkan mọ̀nà ọwọ́ ń sojú kòkòrò kẹ́nìyàn ọ mọ̀nà ìdáyàtú taofik kó dọ́dọ̀ ẹni yẹ kí sọ. So, فإن الله لا يهدي من يضل ọlọ́run ọba ò lè fọ̀nà mẹ́ni tó bá ti sọnù ẹ̀rọ ọba ni pé kò ní ní ìdáyàtú taofik nínú kádàrá tiẹ̀ wá ọlọ́run lè fọ̀nà mọ́ kódà tí ó gbàgbọ́ yí ọ̀rọ̀ yẹn báyìí kódà ó lè decide pé mo fẹ́ fọtí lẹ̀ mo fẹ́ fi nǹkan kan lẹ̀ ṣùgbọ́n náà bàbá ti ní kí ni ṣe kí ni o yọkànnù bọ́ta báyìí mo yọkànnù fẹ́ lórí ẹ̀ ni yọ gàdùn bọ́ọ̀bì kan yóò bá nu kú olórí ẹ̀ kò bá ní mọ̀nà ọlọ́run ni ẹni tó bá ti jẹ́ pé ẹni àánú ni ọlọ́run ọba ò ní í fọ̀nà mọ́. wa ma lahum min nasirin. ọlọ́run ni gbogbo àwọn ẹni àánú pátá yẹ́yẹ́ ọlọ́run ni kò sẹ́ni tó lè ràn wọ́n lọ́wọ́ kò sí àáfàá tó lè ràn wọ́n lọ́wọ́ kò sí dá iná olùpèpè náà tó lè ràn wọ́n lọ́wọ́ kéèyàn ní àlágbájá báyìí ó mọ̀ọ́rọ̀ sọ ẹ gbé lọ síwájú ẹ kó ṣe wáàsí fún yọ gbà irọ́ ní jẹ́bẹ̀ kọ́lá yóò tó pẹ́ntì rẹ nìyí kò ní gbọ́ wá sí yẹn kọ̀sẹ́ni tó lè ránrú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ ètò ọlọ́run ni kádàrá ọlọ́run ni ọlọ́run dẹ̀ ni ikma tó wà behind ẹ̀ so agbọ́dọ̀ sọ̀rẹ́ndà fún kádàrá ọlọ́run so ká kẹyọ kan sí kó o ti pé a máa dúró. wà á qasamu billahi jahada aymanihim. ọlọ́run ni ẹ wo àwọn kèfèrí lórí irọ́ wọ́n sì tún máa búra wọ́n mọ̀ wípé ọlọ́run bó gbé àwọn dìde o wọ́n mọ̀ bẹ́ẹ̀ torí pé ìwé tó ṣáájú lọ ti sọ fún wa pé ọlọ́run ó gbé wọn dìde gbogbo ọ̀nà mọ̀ bẹ́ẹ̀ àwọn yẹ̀wúdí gan gbà pé gbèǹde ń bẹ tí wọ́n súnmọ́ ṣùgbọ́n àwọn kèfèrí nítorí kí wọ́n lè bá a ṣe àwọn èèyàn lọ́nà wọ́n tún wá máa búra wípé kò sí gbèǹde ọlọ́run ni wà àkísàmù bìlá. àkọsàmù bìlá ìjáhàdà àìmàlè. ọlọ́run ni àwọn kèfèrí ó máa fọlọ́n búra gbogbo àwọn náà máa lọ wọ́n máa fi búra jáàdà àìmánì ní ìbúra tó lágbára gan ìbúra tó ní tó lé ní wọ́n pè bẹ́ẹ̀ àìmánù ni àwọn àbúra jáàdà ni pé ìbúra tó strong ni wọ́n máa ń búra àwọn kèfèrí kí wọ́n sọ. la yabi'athu Allahu man yamut. wọ́n ní ọlọ́run ọba ò lè gbé dìde ẹni tó bá ti kú kò pọ́síbù ọlọ́run ṣe àgbé dìde ẹni tó bá ti kú wọ́n tún wá fọlọ́run búra lórí ẹ̀ láti lè ṣì àwọn èèyàn lọ́nà bí kéèyàn búra ní pé kò sí nǹkan lálìkí àmọ́ má jẹ́ kí n tẹ́ sọ báwọn kèfèrí ti máa ń ṣe nìyẹn wọ́n ń ṣe àwọn èèyàn lọ́nà gan púpọ̀ wọ́n búra gan wípé ọlọ́run ọba ò ní gbé dìde kí ni ọ ẹni tó bá ti kú bí wọ́n ti máa ń sọ nìyẹn ọlọ́run ọba náà dẹ̀ búra fún wọn láì mọ̀ iye àwọn ààyè ọlọ́run ní làtúbọ̀ àsúnà súnmọ́ látúnà báwọn. ọlọ́ni ìrọ̀lẹ́ pa wọ́n ó gbé yín dìde gbogbo tẹ́ ẹ bá ṣe ń ṣe ni wọ́n sọ fún yín ọlọ́run bá sọ bẹ́ẹ̀ fún wọn. níbí ọlọ́run bá náà wàá dọ̀rọ̀ padà sí wọn lẹ́nu ọlọ́ni bala. bala wà dànù alẹ́ yìí ha kọ́. mo sọ fún yín gbé lánàá tẹ́ bá ti rí bala negative sentence òun ló máa wá níwájú ẹ̀ tàbí kí istifham àti negative wá ìkànnì méjì ni ó wà kí ni bàlá wá ṣe ó wá pa negative yẹn rẹ ni ó wá pa láàyẹn rẹ ni. àyàbí àṣọlọ́hù màyẹ̀mú. àwọn akèfèrí ní ọlọ́run ọba ò lè gbé dìde ẹni tó bá ti kú bàlá yẹn ló parẹ́ yóò wá di yàmútù lọ́hù màyàmú yàbọ̀ àṣọlọ́hù màyàmú ìdánwò máa jẹ́ nìyẹn pé ọlọ́run ọba ó gbé dìde ẹni tó bá ti kú ọlọ́run bá ń sọ fún wọn yẹn sọ ọlọ́run bá lóun ó gbé dìde tó bá ti kú. bàlá wàdàn àlẹ́ yìí á kọ́. ọlọ́run wàdàn àlẹ́ yìí àdé ọlọ́run ọba ń bẹ lórí ìgbédìde hakon tádéhùn yẹn dẹ̀ fìdí múlẹ̀ tí ò sí èmi jìnnà ọlọ́run ti sàdéhùn pé tá a bá kú tán òun ó gbé wa dìde kẹ́nìkan wá wò wípé ẹ́ẹ́ tọ́lá bàbá gbé wa dìde ńkọ́ á sọ pé irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ torí pé a ní mustanadu kí ni mustanadu wa ibi tá a gbára lé ó ní kìtà kúránì láyà àti ìlbátìrì mi bẹ́ẹ̀ ni yàdẹ̀ ìbàjẹ́ ò lè wá bá kúránì láti wájú wa mí ní kọ́lífì tanzilu mi rabbil alamin ìbàjẹ́ ò lè wá wájú kò lè wá lẹ́yìn ọlọ́run ló òun ló ṣàdéhùn gbé wa dìde torí ẹ̀ wá dání alẹ́ yìí àdéhùn ọlọ́run ọba wà lórí pé wọ́n gbé wa dìde lódodo ni tí ò sí èméjì mẹ́. walakin aktharo nasi la ya'lamun. ọlọ́run ni walakin aktharo nasi la ya'lamun. ọlọ́run ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn èèyàn tètè mọ òdodo irọ́ tí wọ́n bá ń pa fún wọn làwọn èèyàn máa sábà tẹ̀lé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ẹ máa bá wọn sọ̀rọ̀ Ọlọ́run báyìí wọn ò ní wọn ò ní gbọ́ a máa ṣàlàyé àlìkí a máa fáwọn èèyàn báyìí wọn ò ní gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní èèmọ̀ òdodo èèyàn díẹ̀ báyìí lọ́lọ́run máa ní kọ́ mọ̀ òdodo abẹ́rẹ́ ọ̀kọ́lọ́n ṣe wálé nítorí pé yóò máa mọ òdodo so látara bẹ́ẹ̀ àyà yìí ṣàlàyé fún wa pé ìgbéǹde ń bẹ lára nǹkan náà mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ sí òní àlè ìmán bìyàwó mi lẹ̀ áàkiri a ní gbàgbọ́ sí kíni o ọjọ́ ọ̀kan yìí ẹ bá ti ní gbàgbọ́ sí ọjọ́ ọ̀kan yìí o ti ní gbàgbọ́ sí kíni o àlìbáṣù ìgbéǹde ọlọ́run bó gbé wa dìde kí wá ṣègbè dìde lásán àlìjàzá ú kíni ọ bá àdàlìbáṣ ẹ̀san ń bẹ lẹ́yìn kíni o ìgbéǹde náà so látara bẹ́ẹ̀ ìgbàgbọ́ táwọn mùsùlùmí gbọ́dọ̀ nílé lẹ́yìn ìgbàgbọ́ táwọn kèfèrí níní tí wọ́n tún búra lé lórí àwa náà a lè búra ló fi jẹ́ pé àwọn afáàyàn dára fẹ́ ṣe bá tó àwọn náà gbọ́dọ̀ lè búra pé wàlá bọ́lọ̀ náà ti búra làtúbọ̀ àsúnà súnmọ́ làtúnà bá òun náà bí máa àmì tán. téèyàn bá ti wà nínú pé ọgbọ́rọ̀ kanú kùránì ọgbọ́rọ̀ kanú àdìsí tó wá yé ọ dáadáa tó o mọ̀ dáadáa àwọn afáà gbà pé èèyàn lè búra pẹ̀lú ẹ̀ pé wàlá kò sí èméjì bẹ́ẹ̀ ọlọ́run gbé wa dìde ọlọ́run ó jẹ́ dájọ́ ọlọ́run ó ní káwọn kan máa lọ àlìjànnà ọlọ́run ní káwọn kan máa lọ náà èèyàn fọlọ́run bá búra pẹ̀lú ẹ̀ torí pọ́ dáyàn lójú so látara bẹ́ẹ̀ ìta lè sọ fún wa lónìí nìyẹn kọ́lọ́n kó fún wa lágbóyè ọ̀rọ̀ rẹ̀ kọ́lọ́n jẹ́ oyèwájú bá ti sọ lọ subhana kala wọn bẹ amdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. àwa tí a bá níbi lọ́dọ̀ àwọn obìnrin kí a kọ́ kàbí sọ́wọ́ sí wa a fẹ́ ka òǹkà number one. Assalamu alaikum ẹ wẹ́sọ̀ tèmi ni pé tí mọ́sáàsì kan máa ń bẹ ó jẹ́ pé ibi tí àwọn ìjàmọ́ ọkùnrin ti ń kírun ọ̀nà làwọn láàrin ká tó wá kan ibi tí àwọn obìnrin ti ń kírun jẹ́ irú irun tí àwọn obìnrin ń kì í jẹ́ ó sì jẹ́ ti ó wọlé ṣé á káwọn náà jẹ́ mọ́ jẹ́ mọ́. alhamdulilayi ìbéèrè wọn àwọn rújúrújú díẹ̀ tó wà níbẹ̀ ni wípé alákọ̀ọ́kọ́ òun náà ni wípé ṣé demarcation wà kó má jẹ́ pé torí pé mosque mi wà lọ́yẹ́ pé wọ́n demarcate ibì kan wọ́n ní káwọn ọkùnrin ọmọ kírun bẹ́ẹ̀ wọn wà á rí àyè míì mọ́sálásí yẹn wọ́n tún wá ibòmíì tún wá demarcate ọwọ́ ajẹ́bi tó wà separated lọ́tọ̀ fún àwọn obìnrin tó wáyé pé báyẹn lè bá ń sọ. So ìyẹn pé wàdà ọkọ kọ́ mọ́sálásí wọn dẹ́màkéètì odidi kan báyìí wọ́n tún wá kọ́ another building míì sẹ́yìn mọ́sálásí bẹ̀rẹ̀ àwọn obìnrin wa ń dúró ìbí gan lè sẹ́yìn lọ́wọ́ pé àárín kíní ẹ̀ lèèyàn gbà tó ti lọ sàlùwàlà tí ó wọ́dọ̀ ọkùnrin tí ó wọ́dọ̀ obìnrin sọ eléyìí kò sí nǹkan tó burú ń bẹ̀rẹ̀ ara tó kí wọ́n ti dẹ́màkéètì kíní yẹn ṣùgbọ́n tó bá gbé à So, àwọn obìnrin wa wà lẹ́yìn wọ́n wà lẹ́yìn ọkùnrin wọ́n wà ní kíni ọ wọ́n wà ní iwájú ìmáàmù wa ń kírun fún àwọn èèyàn ìtàn gbà ní pé tí mọ̀mù bá ti ń kírun fún àwọn èèyàn sútírọ̀ ìmáàmù ti jẹ́ sútírọ̀ àbúrò àwọn tó ń kírun lẹ́yìn so èèyàn lè gba ibì kan anywhere kọjá ní inú bíi lọ́dọ̀ àwọn tó wà lẹ́yìn èèyàn lè gba wájú wọn kọjá ṣùgbọ́n tó dáa ni kéèyàn má gba wájú ọ̀dọ̀ àwọn obìnrin tó gbé fìtínà ó súnmọ́ bẹ́ẹ̀ hùn kéèyàn fẹ́ kan ọ̀dọ̀ àwọn ọkùnrin kan kéèyàn gba ọ̀dọ̀ wọn kọjá ṣùgbọ́n bí gbàwájú kọjá yẹn kò ní bàrùn wọn jẹ́ rárá. iná là ń ṣàlàyé fún wa iná mo ṣàlàyé fún wa tán nìsín náà tẹ́mátì dẹ́mákéètì ẹ̀ kò sí wàhálà kankan ẹni nìyẹn ẹlẹ́ẹ̀kejì náà ni pé déyàn bá ń kírun tó fi irun ẹ̀ tẹ̀lé máa tẹ́gbẹ́ èèyàn dúró àwọn tó bá kọjá níwájú run ẹni tó ń kọjá nígbà tí mọ́mú bá ti wà ìmọ̀mù ti jẹ́ kí ni ẹni tó dí gàgà wọn. number two number two. ọkùnrin kírun lọ́wọ́lọ́wọ́ ẹ tọkùnrin bá ń kírun lọ́wọ́lọ́wọ́ tóbi bá gbáwájú ẹ̀kọ́ ya tí mọ́mù bá wà kò lè bàrún ẹ̀ jẹ́ téèyàn bá ti ń dàrún kí èèyàn gbọ́dọ̀ gbà kẹ́nìkan kọ́ gbọ́dọ̀ kọ́kọ́ kọjá wájú èèyàn náà tó jọkùnrin náà téèyàn bá ti ń dàrún kí èèyàn nígbà bẹ́ẹ̀ nìkan kọ́kọ́ kọjá wájú èèyàn náà kéèyàn kọjá yẹn ẹ̀ṣẹ̀ tó ga ni ṣùgbọ́n tóbìnrin bá kọjá yọ bàrùn èèyàn jẹ so ìbéèrè tí wọ́n dá yàtọ̀ sí ìbéèrè tí ẹ béèrè lórí àlè máa fẹ́ ìbéèrè lójú tábà ń fẹ́ lójú yóò tún máa pè béèrè mi ìjáde wa ẹ̀rẹ́bí ló tún náwó tí obìnrin kan bá tún wáyé gómìnà lóbìnrin tún wá kọjá wájú ẹ̀ ńkọ́ ẹ̀rẹ́bí ló tún náwó so no so ìbéèrè yẹn máa pọ̀ sí mi tó yẹ làkì fi dáhùn ẹ̀ kọjá àbí tí wọ́n bá béèrè nígbà mi. ìbéèrè tèmi ni pé ṣé ọjọ́ kan nínú sharia islam ṣé ọ̀sán ló síwájú òru ni àbí òru ló síwájú ọ̀sán. sọláńdà bàrà mi kẹlímà kan bọ́lọ̀ nǹkan náà gbé tí mo lè sọ lórí ẹ̀ ojú wípé àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n máa ń wò wípé àwọn jóní mímọ̀ tí wọ́n wá máa ń ka àwọn kankan nínú tíà wọ́n máa ń dá àwọn wàhálà kan lẹ̀lẹ̀ ọ̀sán ló síwájú ni àbóòrù ló síwájú mọ̀ pé àwọn àfa kan náà wọ́n sọ pé ọ̀sán ló síwájú nǹkan tí ò ní túmọ̀ rárá ni tí ò sí ẹ̀rí kankan lórí nǹkan tí kálukú wọn ń sọ ìdààmú lásán kíní kan wala lálẹ́ sabi sábì kú nàárì kíní kan gbogbo nǹkan jákujàku báyìí làwọn yẹn máa ń sọ. òdodo yàtọ̀ èyí kankan tẹ́ ẹ jókòó yìí ní ìsìn nígbà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ àwẹ̀ lẹ́ ń gbà lọ ìgbà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ tó neat tó simple ìgbà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀rọ́sù ìgbà tẹ́ ẹ̀rọ́sù ẹ kí tàràwì ìgbà tẹ́ kí tàràwì ẹ jẹ sàárì ìgbà tẹ́ ẹ jẹ sàárì ẹ gbà àwẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbá di aago méje wọ́n sọ fún yín pé ẹ ti parí ààwẹ̀ kan simple o ti dán kí ló kọ ẹ kàkà kó dé ní sẹ alẹ́ lẹ tún wá retí pé alẹ́ kan lọ ní ọ sẹ alẹ́ ló tún wá jẹ́ ọ̀sán ọjọ́ kejì ní àbíbò ẹ gbogbo nǹkan tí ò ní túmọ̀ dẹ́yìn táwọn yẹn kàn bá káàkiri nǹkan ló túmọ̀ tí nǹkan ló gbé ẹ̀sìn ti ṣàlàyé téèyàn wá ń dààmú ara rẹ̀ kiri ẹ wá ní òru lọ ṣáájú ni àbọ̀sán ọ̀sán lọ ṣáájú ni àbúrò ẹjọ́ kí ni ìdààmú eléyìí so ìtò bá ti ṣe dalẹ̀ yẹn bá o ti pàpọ̀ o ti parí ọjọ́ kan nìyẹn wàá ti wàá ti mú sí àmọ́ ìlà lẹ́yìn so kò sí wàhálà kankan Ọlọ́run ti ṣàlàyé nǹkan kò lè ṣe wàhálà àwọn àfa kan náà kan ó máa ń ṣẹlẹ̀ sáwọn àfa àdó ṣáájú lọ wọn ó ti jiyàn wọn lè fi odidi tó tó ìwé ìjiyàn kan báyìí wàhálà ìyàn dẹ́dẹ̀ ń já yẹn ẹ̀rí ẹ̀dẹ̀ wà nù Kùránì mo fọlọ́ ń búra dẹ́gbẹ́ ẹ̀rí kékeré báyìí ni ó parí gbogbo ẹ̀ àwọn ìmọ̀ àwọn mọ̀mú ṣáfì mọ̀mú mọ́lì gbogbo wọn wọ́n lè ṣe tí àlójú tí àyè mẹ́rin lọ nítorí ẹ̀ wàhálà kò ní túmọ̀ kankan inú kùránì lẹ́tì rẹ́rì báyìí tí wọ́n gbé kò ní ju ọ̀rọ̀ kan kékeré lọ báyìí tẹ́rì yóò sì wà mẹ́ ọlọ́run òdò ní fi hàn wọ́n. ẹ̀dọ́ wa ń karú tí àbá inú ló ti wá máa dùn ọ̀sán ló kọ́kọ́ ṣáájú ni àbóru Imam Malik sọ pé ọ̀sán ni ó ṣáájú ó wá ń kẹ́rì wá inú wàláì nínú àwọn tí a tí a máa ń kà yẹn tí wọ́n gbé àmọ́ tí a wà nílẹ̀ gbé èmi gángan nílé báyìí kò wúlò fún kankan wọ́n kàn kọ́ lásán ni mo kèmí gángan nílé lásán ni ẹlẹ́yìn ọ̀gá ó ní tí a gbogbo lé tí a mi wà lẹ́gbẹ́ kò wúlò fún kankan tó kún gbogbo lé wọ́n kàn gbogbo nǹkan náà àbáyé kàn kọ́ lẹ̀ wọn ò lè mọ́ kọ́ sílẹ̀ ẹ̀lẹ́ òun ló máa ń jẹ́ ẹlẹ́yìn àwọn àdúrà rògbé òun ti nímọ̀ kan torí pé òun ní àwọn tí a yẹn etí àkànbẹ masáyibula harba ni masáyibula harba nínú bí táwa lẹ́yìn sọ́wọ́ gbogbo nǹkan tí ò ní túmọ̀ ni àwọn kan bẹ̀rẹ̀ ní tí ọba ti yé wọn wọ́n bẹ̀rẹ̀ sí jiyàn jiyàn jiyàn jiyàn jiyàn jiyàn òdodo yẹn wà lè pamọ́ tí wọn ò ní rí báyìí arabi ti problem wà nìyẹn òdodo yẹn ó rà kéré báyìí tí wọn ò ní rí ẹ̀rí ó dẹ̀wà báyìí dẹ̀wà rí pé ah odidi nọ́ọ̀sù tayanya oní wọn takò tayanya yìí nọ́ọ̀sù wọn takò yanya àwọn afọkànmú jáde báyìí ni wọ́n dẹ̀ takò so káwọn máa dara wa láàmú ọ̀sán lọ ṣáájú ní àbóru tí ò ní tí ò bá kò kò ní túmọ̀ kankan so wọ́n ti yan ọlọ́run ti bá mu ní natural ó ti yanjú ẹ̀ síbẹ̀ tí ò sí wàhálà kankan so nam. number. aleykum salaam. kọ́lá kó bá a san àwọn sáà sáré san ìbéèrè kékeré méjì ni mo fẹ́ béèrè. kékeré kò sí ìbéèrè tó kéré. aláwọ̀ kọ́. <laughs> ìbéèrè kékeré. ó nípa. <laughs> nípa àyà ọmọ kúnnà mu'adibina hatta nab'atha rasula ṣé ó kó mùsùlùmí tí ò mọ ìdájọ́ kan nínú ẹ̀sìn tó jẹ́ pẹ́ṣẹ̀ tó wá kú sórí kìíní yẹn ṣókò sínú aláàkọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni tọkùnrin ó ń kírun lọ́wọ́ ẹni tó wá jẹ́ imam ó ṣe mistake kẹrọ àtúnká àmọ́ àwọn tó tó tẹ̀lé ọmọ ó wáyé pé obìnrin ṣó lẹ́tọ̀ àti. sábẹ́ ìtàn wá kéré nù. béèrè ńláńlá béèrè ńláńlá ni o ọlọ́run kò sọ́dọ̀ ọ̀run láti dáhùn. sọ alákọ̀ọ́kọ́ òun náà ni wípé wọ́n béèrè wípé wàmà kúnnà mọ́ àdìbìnà àtà nàbẹ̀ àsàrọ̀sùlà àwọn ọlọ́run ọba èéfìyà jẹ́yàn ó dìgbà tá a bá tó gbé ránṣẹ́ dìde àwọn wípé ọ̀dà ń gbà náà mùsùlùmí tó ń ṣe nǹkan kan tí ọ̀wà amọ̀pẹ́sẹ̀ ni tó fi wá kú lórí ẹ̀ ṣé yóò jìyà àbí ò ní jìyà alákọ̀ọ́kọ́ àkọ́kọ́ bá àyà yẹn lọ́nà sọrí pé àyà yẹn jẹ́nẹ́rà gbogbo ẹ̀ńtáyà ẹ̀sìn pátáyányán oníṣègì ni ó oní lé lórí òǹkọ́ ni àyà yẹn ṣùgbọ́n nínú nínú ẹ̀sìn nǹkan téèyàn ọba ti mọ̀ nínú ẹ̀sìn òun dá wà lọ́tọ̀ ẹ̀rí títí ẹ̀ náà dá wà lọ́tọ̀ bẹ́ẹ̀ mo lè má lè gẹ̀tì ẹ̀rí nìsín sọ wípé iná lọ àtàjà wáza ani umati ọlọ́run ti fojú fò fáwọn ẹjọ́ mi àníbi lọ sọ bẹ́ẹ̀ anisian nǹkan tí wọ́n bá gbàgbé nǹkan tí wọ́n gbàgbé nísìnyí mo lè kí àyílà nísìnyí kí n kí ní méjì kí n sì sálámà kí n sì mọ́mọ́ <laughs> so nísìnyí mọ̀ èyí lè ní ìgbà tí sáàrì bẹ̀rẹ̀ ní sáàrì elétọ́ bẹ̀rẹ̀ yìí rọ̀mọ́dà alákọ̀ọ́kọ́ tọ́ bẹ̀rẹ̀ yìí èmi gan fún ara mi ọ̀tọ̀ níbi tí mo pe fájírù so mo gbé fájírù ó máa tó bíi twenty five to twenty five to six ó mo pe fájírù fájírì rẹ̀ nìyí fifteen after five lọ́yẹ kó jẹ́ ṣẹlẹ́bìrì mo tẹ̀ tún yá mo tẹ̀ tún ṣe nǹkan lọ tóbi di fifteen after kínní èmi tí ẹ̀ ń jẹ lẹ́yìn fifteen after kínní gbàdọ́ dàárọ̀ mo máa sọ fún àwọn èèyàn yìí pé fájírù fifteen eh, twenty five wọ́n ní àkínní ẹ̀yẹ́ ní fifteen yẹn gẹ́ẹ́ ó di bọ́gẹ́ mo ní à <laughs> èmi after fifteen lèmi jẹun <laughs> so mo sì láwọn ẹ̀mí tí ò sí wàhálà kankan bẹ̀ so lórí pé kí ni ọ bí ibà alikọtọ wà ní siyaaru àmọ́ sukuri wàlẹ sókèlè ní sinmi ìkan nìyẹn ẹ̀rí títí ẹnìyẹn kì í sẹ́ẹ̀rí ti bẹ̀yẹn tẹ́ ẹ mú wá yẹn òun lẹ̀ rí ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì wa ni wípé àwọn àáfàá máa ń sọ fún wa wípé gbogbo ń tọ́ba yẹn kọ́ ọ lọ mọ̀ tọ́ ọba ti lọ mọ̀ fún ara rẹ dẹ́gbẹ́ wọn ló fẹ́ sábàbí tó fi mọ̀ ó jìyà rẹ̀ wájú ọlọ́run ọlọ́run ọkọ lọ sábàbí tó fi mọ̀ ó ní jìyà rẹ̀ wájú ọlọ́run àwọn èèyàn nùhù ìgbà tá ànábì nù fẹ́ tó fẹ́ tó fẹ́ ṣe wáàsí fún wọn wọ́n wá mú aṣọ wọ́n wá dàborí wọ́n ní ìgbà tá a bá gbọ́ wọ́n sì tún mú ọwọ́ wọ́n sì bọ etí wípé ìgbà tá a bá gbọ́ ọlọ́run ò ní sàṣọ fún wa wípé <laughs> ẹ ṣe ṣe <laughs> wọ́n jìyà torí pé wọ́n ní àwọn nǹkan náà fi lè gbọ́ kínní yẹn tí wọ́n ò ṣe kínní o tí wọ́n ò ṣe ìwọ tó o láàfáà lẹ́gbẹ̀ẹ́ tó o lè béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ọwọ́ àwọn òòràn ọwọ́ ọ̀ ó mọ̀ pé àfáà ní ah, ẹ kí n béèrè lọ́wọ́ àfáà yìí pé ẹ eh, kí n má kó béèrè lọ́wọ́ àfáà yìí ó ní àràmù ah, ni ẹ sáà mọ̀ jẹ́ n béèrè <laughs> tí bá déwájú ọlọ́run so irú ẹni bẹ́ẹ̀ bọ́lá wọn ti dájú ẹni yẹn so ẹni bá jẹ́ pé kò rí ẹni tí ó béèrè béèrè lọ́wọ́ ẹ̀ kò rọ́nà tí ó fi wá mọ̀ yẹn ọlọ́run máa ṣàforíjì kó fún un ṣé yẹn clear sí abáyé ní sinmi àná so bí yẹn ti jẹ́ nù ìbéèrè ẹlẹ́ẹ̀kejì náà eh, wọ́n ní béèrè kékeré kejì so imam ṣe mistake kéèké dandan ni fún wa ká correct imam kò síbi tó wà ká fẹ́ ṣe fatiu fún kéèké dandan ká correct imam imam sì kurani ká kéèké dandan tí ọba ni wọn ká mọ kó rúkú ká mọ kí yòókù lọ ọlọ́run ti gbà lọ́wọ́ wa kóbìnrin ọmọ ṣe fatiu fún imam because fitna ni ó ṣe fatiu yẹn fitna tí wọn bá tún wá parí wọn ni ah àwọn obìnrin máa kéwò ẹ obìnrin ló ṣe <laughs> obìnrin ló ṣe fa obìnrin ló ṣe ìmọ̀mù ọmọ tí wọ́n ń kà mọ́ ah obìnrin kan ló sọ lẹ́yìn lẹ́yìn lọ́nà so wàhálà kan ló máa dọ́dọ̀ àwọn ọkùnrin wàhálà kan ní láàrin àwọn ọkùnrin wọ́n sọ wọ́n sọ láàrin ara wọn tọ́sẹ̀ mẹ́ta tọ́sẹ̀ mẹ́ta <laughs> so <laughs> so ládàra bẹ́ẹ̀ gómìnà ọmọ ṣe kó mọ̀ sọ pé mọ̀mù pé ó sì Kùránì kà so sùmọ́dọ́gbọ̀n àtọkọ rẹ̀ bá jọ wà nù lé tó ń kírun fún àtàwọn ọmọ ẹ̀ kó ṣe fátì fọkọ rẹ̀ so wala alam. <laughs> so ìbéèrè aláwọ̀kọ́ ni pé kí ni ìdájọ́ ẹni tí ó jẹ́ pé lẹ́yìn alfajiri ló jí tí ò jẹ sàárì ṣé tí ò sì lè mú ebi mọ́ra ṣé kẹ́ni ẹ ló ní kòkòrò sí. so alábíà bàrà mi ẹni yẹn yóò kọ́kọ́ mú ebi mọ́ra náà tí ó kọ́kọ́ gbà pé òun fẹ́ gbààwẹ̀ kọ́kọ́ mọ̀ sọ wípé òun ò lè mébi mọ́ra yóò dẹ̀ wá ọ̀nà wo làwẹ̀ yẹn fẹ́ gbàdì rọrùn fún un tó ń fi lè gbà dalẹ̀ bóyá ó rí òun ò ní sọ̀rọ̀ pípọ̀ lẹ́yìn kó wọn ra lọ sùn àbí kó wọn ṣe kankan kó kọ́kọ́ try yẹn ná tó bá rí ibi tóun ti ń try rẹ̀ lọ tó bá rí pé ah, ẹ̀mí ti fẹ́ bọ́ o òun yóò tó wá jáwèé rẹ̀ kégbé ah, ọ̀hún ah, ìgbà tí ń di jẹ́ sáré èmi yóò rò kí mo lè lágbára láti gbà àwẹ̀ yìí rárá o kódà ẹlòmíì wà tẹ́ pé nígbà míì wà tẹ́ pé ẹ ní jẹun ẹ sì lè ṣe nǹkan tó pọ̀ ẹ dẹ̀ ní mọ̀ ẹ kàn rí pé ah aago mẹ́ta ti lù mí ti jẹun látàárọ̀ ẹ dẹ̀ rí bẹ́ẹ̀ jíjẹun nígbà míì èèyàn jẹun gèlètè láàrin lóru gẹ́gbà míì òpè kí lọ́wọ́ kó jẹ lọ́rùn mi báyìí wọ́n lọ àwọn yìí gbòmí tí sọ fún wọn ní ìsìn ló máa <laughs> so ẹni ọba ọlọ sáré jáwèé báyẹn èèyàn gbọ́dọ̀ rí kú tí ọ̀kọ̀ọ̀kọ̀ pààyàn náà kéèyàn tó kú kò sọ kéèyàn tó ságàn jàre kéèyàn tó ságàre <laughs> so ìyẹn ló fi jẹ́ pé bí Islam ti mú wa nìyẹn ọ̀ jẹ́ sàárì ò ṣe kínní kan yẹn. wọ́n sáré mu gàrí láago méje. <laughs> so ọ̀kọ̀ọ̀kọ̀ try láti gbàwẹ̀ yẹn náà wọ́n tó bá gbé wọn tó ti fẹ́ kó parun bá wa ibùkún yẹn ọmọ gbàwẹ̀ lẹ́yìn bá rí pé nǹkan fẹ́ kó parun bá yẹn yẹn lé lọ ní ẹ̀ tó ń gbàwẹ̀ lọ nígbà míì o lè lọ bẹ́ẹ̀ tó ń gọ̀kadà lọ o lè ní accident kékeré kan tí a fẹ́ lágbára jù lọ tẹ́gbẹ́ o máa ní láti jáwẹ̀ sèyí ò kọ́ di tó fẹ́ ṣẹlẹ̀ sí yàn náà kó tó di pé nǹkan kan sèyí ò jáwẹ̀ nam. ìbéèrè ẹlẹ́kejì wọ́n ní ní ọjọ́ eid tí ọkùnrin àti obìnrin táwọn dà lọ sí eid tó gbọ́lọ́pọ̀ wà mí wà tẹ́ pé kálukọ́ kàn máa kírun bíi tí ó ni ipe tí àwọn obìnrin ti wá tò ní ibì kan àwọn ọkùnrin ọ̀ráyè màwọn náà yìí wọ́n máa nírun sọ gẹ́gẹ́ báwọn afa ti ṣàlàyé ni pé kódà kọ́ yẹ pé obìnrin dúró síyàn lẹ́gbẹ̀ẹ́ téèyàn fi kírun tó tún fara kan yàn àwọn afa gbà pé yóò nírun sọ ìmáàmù dẹ̀ ti jẹ́ gàgà wọn kò bá gba wájú ẹ̀ kọjá sọ ìmáàmù ti jẹ́ gàgà wọn nígbà tó ń kírun yẹn lọ́wọ́lọ́wọ́ sọ eléyìí àwọn tó jẹ́ àwọn elétò ni wọ́n máa ṣètò irú àwọn àlámọ̀rí bá pé tírú ẹ̀ bá ti ṣẹlẹ̀ ńjọ́ mi kí wọ́n tún tíráì láti ṣètò àwọn àlámọ̀rí yẹn ṣùgbọ́n pé wọ́n nírun gbogbo àná nírun kò sẹ́ni tí ò nírun nù wọn so wọ́n kàn lè jẹ́ lẹ́sẹ̀ pẹ́pẹ́ àwọn náà bá kọ́ sí i tí wàhálà yẹn fi ṣẹlẹ̀. ìbéèrè ẹlẹ́kẹta wọ́n ní ẹni tó ń ka kúránì tó sì mọ ìtumọ̀ rẹ̀ àtẹni tó ń ka kúránì tí ò mọ ìtumọ̀ rẹ̀ ǹjẹ́ ẹ̀san àwọn méjèèjì bákan náà ni. àwọn náà ń wẹ̀rẹ̀ ọgbẹ́ tí wọn lè jẹ́ bákan kan náà tó bá gbẹ́ tó mọ kùránì tó mọ̀ túmọ̀ rẹ̀ kò ṣe tàdá burú nígbà tó ń kà ó kàn kà lọ ni so tíyẹn náà kàn kà ó náà kà lọ sọmọdé yẹn bá ti tàdá burú ni pé ó ń wo pé kí ni túmọ̀ àyà yìí ó ń gbọ́ yé bí ti ń kà lọ pé àwọn èèyàn wúlò lọ́n sọ yìí wọ́n ti yàpọ̀ ọlọ́run ọba ń ṣe ó sì tún kà lọ yóò tún gbọ́ yé lọ bẹ́ẹ̀ so kéèyàn dẹ̀ máa ka kùránì pẹ̀lú tàdá burú iṣẹ́ ńlá kan ni èèyàn ò lè mọ̀ pé iṣẹ́ ńlá ni iṣẹ́ ńlá tó ga láyé tó tó láyé yóò sì ọbẹ̀ ka kùránì pẹ̀lú tàdá burú iṣẹ́ ńlá kan ni tó tóbi kọ́dà àwọn tó ń ṣe division ṣe tó ń ṣe division tó bẹ́ẹ̀ tó ti akura tó ń ṣe division tó bá máa kọ́ ọ̀rẹ́ tó dàbúrú tó sáré máa kọ́ kọ́ wọn sáà tẹ̀lé bá débi tó máa ṣe division àwọn òde gbọ̀n ṣé wà nù ẹ́ olóde lọ́lá jù ní gbogbo Quran tá a máa ń kà so kàkà Quran pẹ̀lú tàdàbúrú òun lọ dáa jù ṣùgbọ́n tá a bá ti kà pẹ̀lú tàdàbúrú tá a kà náà á gbẹ̀sán wájú Ọlọ́run ẹ àdéhùn àbá tó ní tadabur tó bá ń kà á téèyàn lè sọ pé nǹkan tó ń túmọ̀ sí tó ń túmọ̀ sí ni ẹgbẹ́ tó bá kọ́ Kùránì tó máa kà kó má sọ pé òun ti parí ìmọ̀ problem yẹn wà lọ́dọ̀ àwọn èèyàn lórílẹ̀ ayé lónìí àwọn kan máa tẹ̀jú ìdí dáadáa wọ́n máa Kùránì kà wọ́n wà gbàgbé Kùránì tó ń ti máa kà yẹn òun ti parí ìmọ̀ ẹgbẹ́ àháfíìs ni àháfíìs ni so tí wàá ríra rẹ̀ pé òun ti dàfà kọ́ o tún gbọ́dọ̀ mọ̀ pé mo fẹ́ mọ ìtumọ̀ kùránì yìí so ẹ̀yin ọ̀tún máa dọ́gbọ́n mọ̀ ìtumọ̀ yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bí àwọn sóra kéékèèké yẹn mọ̀ ìtumọ̀ díẹ̀ díẹ̀ yẹn mọ̀ ìtumọ̀ díẹ̀ díẹ̀ so ìtumọ̀ déyàn tún mọ̀ yẹn téyàn bá wá ń kà tí wá ń ronú pẹ̀lú ìtumọ̀ rẹ̀ sí yóò tún wá máa gbà ládàá níwájú ọlọ́run so nam. ìbéèrè tó kàn wọ́n ní ẹni tó ń tọ́mọ lọ́wọ́ ṣé so àwọn tó ń jẹ́ àwọn àfáà wọ́n pín sọ́nà mẹ́ta tó jẹ́ pé ojú ọ̀nà mẹ́ta lọ ṣùgbọ́n náà mẹ́ta la lè sọ pé ó ní ẹ̀rí àwọn kan sọ wípé ẹni tí ń tọ́mọ lọ́wọ́ àbẹ́ni tó lóyún kó ṣe ìfúnyàn ló ń jẹ òun ni kó ṣe tó bá ti fúnyàn ló ń jẹ kò ní ti kó gbàwẹ̀ yẹn mọ́ àwọn náà lẹ́rìí tiwọn tí ò sáyè fún wa mọ́ àwọn kan sọ wípé rárá àṣekì àṣẹ ẹni sọ́dọ̀ àwọn tó ṣe wípé wọ́n jẹ́ onírìn àjò wípé kó gbààwẹ̀ padà ni nígbà tó bá ti ráyè àwọn kan ní rárá méjèèjì ni ó ṣe yóò ṣe fídíà yóò fún yàn lóúnjẹ yóò tún wá gbààwẹ̀ padà ṣùgbọ́n a pé ẹlẹ́ẹ̀kẹta yẹn kò bá mu ó sì á ní kéèyàn ó ṣe fídíà kó tún gbààwẹ̀ padà ó fẹ́ pa ni kọ́ bá múna wẹ́wẹ́ gbà fà gbà ló ṣe fatuwa bẹ́ẹ̀ kò ní túmọ̀ ó pídíà iṣẹ́ kan ní lọ́tọ̀ ó gbà rẹ̀ padà iṣẹ́ kan ní lọ́tọ̀ àà àwọn tí wọ́n travel ọlọ́ni wọ́n gbà rẹ̀ padà ṣé olóyún ṣé kọ́ mọ̀ lóyún mọ́ ni ni ẹni tí ń fọmọ lọ́yàn ṣe ọ̀sẹ̀ lọ́n ni ni wọ́n lè gbọ́ ṣẹ lọ́n èyí wọ́n sọ pé kó ṣe pídíà o tí wọ́n ṣe pídíà tán kó tún wá gbà rẹ̀ padà kọ́ bá múra rárá irú àfààní bá ní kọ́ pàṣẹ irú fatiwa báyẹn kọ́ bá mu so kọ́ bá mu so ṣùgbọ́n kan nínú méjèèjì òun ni àwọn àfáà wa ń jà lé lórí àwọn kan àdìsí méjì náà lọ́jọ́ wọnú ara wọn àwọn kan ní pé wọn ó ṣe kìyàsí ẹ̀sọ́dọ̀ ẹni tó ń ṣèrìn àjò wọn wá ṣe kìyàsí ẹ̀sọ́dọ̀ ẹni tí ń ṣàárẹ̀ náà wọ́n gbé látòrí onírìn àjò wọ́n tún gbé lọ ọ̀dọ̀ ẹni tí ń ṣàárẹ̀ pé ọ̀rọ̀ tiẹ̀ náà fẹ́ jẹ mọ́ àárẹ̀ torí pé kíni ẹni tó lóyún ó lè fẹ́ máa sàárẹ̀ díẹ̀díẹ̀ ẹni tó ń tọ́ ọmọ lọ́wọ́lọ́wọ́ ó fẹ́ máa rẹ̀ díẹ̀díẹ̀ wọ́n tún gbé wọnú àárẹ̀ wọ́n gbé láti fi ìrìn àjò wọ́n gbé wọnú àárẹ̀ so ọkà so òní àwọn àwọn sọ pé yọ gbà ẹ̀ padà ni oníṣẹ́ ìbùnú báàsì mú oníṣẹ́ òsèmínú mú so ṣùgbọ́n àwọn kan sọ wípé ara fídíà ló yẹ kó ṣe ìlànà iṣẹ́ àgbánimú wípé fídíà yìí òun ló jẹ́ rọrùn fún jù ikọ́ obìnrin nísìn a ní fọmọ lọ́yàn láàrin ọdún méjì lẹ́yìn ọdún méjì yẹn yóò tún lóyún mi yóò máa wà ló lóyún yóò máa wà ní kí ni o ẹ ti ń tọ́mọ kó wá bí ọmọ méje bẹ́ẹ̀ tẹ̀léra wọn ààrẹ mélòó lọ jẹ kó nílé rẹ kó nílé rẹ gangan gbàná so ní natural kínní tóbi bá ń bímọ bó ti yẹ kó bímọ kò ní ráàwẹ̀ kankan gbà inú kọ́ máa wà lólóyún àbẹ́ni tí ń tọ́mọ lọ́wọ́ ni ó máa wà ní gbogbo ìgbà yẹn so ẹ̀dẹ̀ ni kò gbà wẹ̀ padà kí ló fẹ́ fi gbà padà so kò sí tó fẹ́ fi gbà padà ẹ̀dẹ̀ kan jó ṣe so nǹkan tí wọ́n mú wá nìsí ó bá làákà mu àbí ó bá làákà mu so a lè lò báwọn ṣùgbọ́n tó bá jẹ́ pé òun ó bímọ bẹ́ẹ̀ ọdún àgbẹ̀tọ́ bá ti bí mi eléyìí ọdún ti bí ọdún mẹ́fà mẹ́wàá márùn kó tó bí mi sàlẹ̀ <laughs> wò pé báyà kó o <laughs> gbà rẹ̀ padà ṣùgbọ́n tí bímọ tó ń ṣe òwò ọmọ lọ́wọ́ bóyá ọdún ẹ̀ máa ṣe sókò bámú àbíká ní kò ṣe ni so ọ̀nà méjèèjì yẹn ló wà nínú kìíní ṣùgbọ́n fídíà ló mú ìrọ̀rùn tẹ́sìn mú wá òun ló mú wá ẹ̀sìn ò múnira wá fún yàn ká fún yàn ló ń jẹ yẹn òun ni ó rọrùn jù fóbìnrin tó gbé ni ó ṣe ni ọlọ́run ló so àwọn tó dẹ̀ dín àwọn tó dẹ̀ jẹ́ onírìn àjò fún ara wọn aláàárẹ̀ náà ní sinmi <laughs> nǹkan kan tó ṣẹlẹ̀ sí so dọ́tà abẹ́ ẹ̀ ká wò síra wọn dáadáa wàlá alam so láàrin méjèèjì yẹn òun náà ni ukumu wa níbẹ̀ so kọ́lọ́mọba kó fún wa gbogbo àwọn méjì náà dẹ̀lẹ́ rí ibi tí wọ́n bá kẹ̀rí wọn sí so ẹ̀rí táwọn eléyìí fi ń takò àwọn eléyìí pé àwọn ọgbà wọlé ẹ̀rí táwọn eléyìí náà fi ń takò àwọn eléyìí gbogbo ẹ̀ náà lọ́jọ́ múra wọn gbogbo ẹ̀ ló ní ló ní kú wà so kọ́lọ́mọba kó fún wa lágbòye ọ̀rọ̀ rẹ̀.